وكل ضلالة في النار أتكفكم ولوبا عليكم كلوبا عن ولوبا كبر النبي صلى الله عليه وآله وسلم àti àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama àti gbogbo àwa musulmi, ní gbogbo ààyè tí ó ń kálukú wa tí a wà tí a ti ń láǹfààní àti gbọ́ wa pàápàá jùlọ àwa tí a wà nínú mọ́sálásí ní dédé àsìkò yìí nítòfi lórí àwọn tí wọ́n láǹfààní àti wà nínú mọ́sálásí náà tí wọ́n sì láǹfààní àti máa wa ní ààyè bí tí wọ́n wà àti gbogbo ayé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a ẹ̀rí eléyìí tí a máa ń yànnàná sunday báyìí ní gbogbo ọ̀sẹ̀ ní dèdè àsìkò tí a wà yìí òun náà ni nawaqidul islam eléyìí tí a sheikhul islam muhammad bin abdul wahab rahimahullahu ta'ala tí wọ́n kọ òun náà ni àwọn nǹkan tí ó bà islam jẹ́ olùdarí pé ọ̀rọ̀ yẹn ní fún gbogbo ẹnì kọ̀ọ̀kan láti mọ àwọn nǹkan wọ̀nyí kí a sì gbọ́yé kí a sì jìnà sí bákan náà kí a pe àwọn èèyàn wa a pè wọ́n kó níbi ìwà àwọn iṣẹ́ wọ̀nyí àtàwọn nǹkan wọ̀nyí kí àwọn èèyàn tí wọ́n lè là kí ẹ̀sìn wọn sì rèé tí ó lè ní àlàáfíà kí àwọn èèyàn kí wọ́n gbọ́yé àwọn nǹkan tó lè ba ìsìláàmù wọn jẹ́ kí wọ́n lè gbé ìsìláàmù wọn sá fúnra àwọn nǹkan wọ̀nyí òun náà lọ́fà tí sheikh islam muhammad bin abdul wahab rahmanallahu ta'ala tí wọ́n fi kọ nàwákìdò ìsìláàmù yìí wọ́n kó àwọn nǹkan mẹ́wàá nínú àwọn nǹkan tí ó ń ba ìsìláàmù jẹ́ wọ́n kó sínú ẹ̀ so àwọn ló kíra àfáwà sheikh fawzan uh, sheikh fawzan rahimahullahu ta'ala hafizahullahu ta'ala wọ́n pè ní durusun fi sharhi nawaqid al-islam durusun fi sharhi nawaqid al-islam kíra náà ni à ń lò láti ṣàlàyé nawaqid al-islam yìí níbàámu sí bí sheikh Fauzan rahimahullahu ta'ala bá ṣe ṣàlàyé ẹ̀ síbi tí a bá rọ̀ dé oní ni adarsu sáni adarsu sáni fi ṣarṣi naqid al-awwal ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nípa àlàyé nǹkan alákọ̀ọ́kọ́ tó ba ìsìláàmù jẹ́ nípa àlàyé nǹkan tí ó ba ìsìláàmù jẹ́ ní àkọ́kọ́ قال شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله تعالى أفوى علماء بني أقبافان نوك الإسلام في أرقوة سيامتي محمد بن عبد الوهاب رحمه الله تعالى وصلى واعلم أن نواقض الإسلام عشرة اعلم أن نواقض الإسلام عشرة نواقض wọ́n ní lọ ma ìwọ mùsùlùmí wípé dájúdájú àwọn nǹkan tó bà ìsìláàmù jẹ́ eléyìí tí a kójọ papọ̀ sínú tírà yìí mẹ́wàá ni aláǹfààní àti kójọ mẹ́wàá ni a kó jọ sínú tírà yìí nínú àwọn nǹkan tó ba islam jẹ́ يعلم أن نواقض الإسلام عشرة نواقض jumla yìí rèé kìí ṣe nǹkan tí sheikh gbalẹ́rù rahmanallahu ta'ala òun ni wípé nǹkan mẹ́wàá péré òun náà nìkan tó ba islam jẹ́ kìí ṣe tí wọ́n gbalẹ́rù nìyẹn. àwọn nǹkan tó ba islam jẹ́ àwọn nǹkan tó pọ̀ ni ó kọjá mẹ́wàá yìí ó kọjá mẹ́wàá dáadáa kódà rí nínú àwọn olùmọ̀ tó yẹ pé ogójì ló kójọ fọ́ọ̀tì nínú àwọn ìsàtọ́ba ìsìláàmù jẹ́ ni ó kójọ a sì nínú wọn tó yẹ pé wọ́n kójọ jù báyìí lọ. ṣùgbọ́n ilé tí Sheikh Muhammad Abdul Wahab kójọ sí báyìí àwọn eléyìí tó lágbára jù nínú wọn ni àtàwọn eléyìí tí ó léwu jù tí àwọn èèyàn sì ń kó sí jù lọ láwùjọ wa táwọn èèyàn ti sàyìnmà kan nípa rẹ̀ jùlọ láwùjọ wa ni wọ́n kó sí báyìí wọ́n ní i'lam anna nawaqid al-islami asharatu nawaqid al-awwal alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan mẹ́wẹ̀wá nínú àwọn nǹkan tó bà ìsìláàmù jẹ́ mẹ́wẹ̀wá tí wọ́n kójọ sí báyìí alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ aṣírkú sí ìbádàtí láhì ìmá dá nǹkan ní ìpapọ̀ mọ́ ọlọ́run nínú àwọn ìjọsìn eléyìí tó yẹ pé ọlọ́run ọba nìkan lọ́tọ́ láti máa ṣe fún àṣírkù fi ìbádàtì láhì tààlà kí a máa gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fẹ́ dá kí a máa fi ẹnìkan kí a máa fi ṣe orogún fún ọlọ́run ọba kí a máa fi ẹnìkan ṣe akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ọba níbi àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba kó jẹ́ sí pé àwọn nǹkan tó jẹ́ ìbáadà tó yẹ ká gbé fún ọlọ́run ọba nìkan àti ń ṣe fúru ẹni yìí náà òun ń pè ní àṣírk ìjọsìn tó yẹ ká fi fọ́lọ́run ọba nìkan àtún dájú ìjọsìn yẹn kọ ẹ̀dá mi náà lẹ́yìn ọlọ́run ọba ilé tó yẹ ń ṣe nǹkan yẹn ìjọsìn yẹn àtún ṣe fẹ́ dá yẹn náà lẹ́yìn tá ń ṣe fún ọlọ́run ọba. eré ìbára ní láti gbàgbọ́ yìí kìíní kan tó pàtàkì dáadáa ní báyìí ká mọ̀ ní pé àwọn alùsìrìkùn àwọn ọ̀tẹ́bọ wọn a máa sin lọ́wọ́n ba wọn a máa sin lọ́wọ́n ba wọ́n dẹ̀ gbà ipọ́ lọ́wọ́n ba ọba tó tọ́ láti máa sin ni wọ́n gbà ipọ́ lọ́wọ́n ba ọba tó lẹ́tọ̀ọ́ ká máa sin ni ibi tí ọ̀rọ̀ wọn ti dàrú ibi tí wọ́n ti ṣubú ibi tí àdánwò ti bá wọn òun náà ni pé wọ́n tún wá gbà yí pé lẹ́yìn ọlọ́run ọba àwọn nǹkan míì náà tó ń bẹ tí wọ́n tó gba ìbádà lọ́wọ́ wa àwọn nǹkan míì náà tó ń bẹ tó tún káyà sọ́yẹ́ pé àwọn nǹkan yìí rèé àwọn náà wọ́n tọ́ láti máa jọ́sìn fún bóyá nítorí ìsáfún aburú wọn pé tá a bá ń fi àwọn nǹkan yìí tá a bá dojú àwọn nǹkan wọ̀nyí kọ wọ́n yóò lè mú àwọn nǹkan yìí láti má sàbúrú fún wa tàbí bóyá nítorí oore kan tá à ń ran kà látọ̀dọ̀ wọn tá a rò yí pé wọ́n ní kápá àti ṣe fún wa táwa wò pé tá a bá ṣe nǹkan yìí fún wọn rèé eré ọ̀fà kárí ọ̀nà wọn láti jẹ́ kí oore tá wá lọ́dọ̀ wọn rèé kárí látọ̀dọ̀ wọn ibi táwọn ọ̀sẹ̀ bọ́ ti ṣàgbákò yìí ibi tádàáwò ti bá wọn nìyẹn so tàyè gbàpọ́ lọ́wọ́n bá lẹ́tọ̀ọ́ kájọ́sìn fúnkọ́ wọ́n gbàpọ́ lọ́wọ́n bá náà lágbára wọ́n gbàpọ́ lọ́wọ́n bá náà sì lè ṣe nǹkan wọ́n sì gbà pé Ọlọ́run bá àlékẹ́ lá ń lè dáàbò bo yàn wọ́n gbà pé Ọlọ́run bá àlékẹ́ lá lè fún yàn lóore ṣùgbọ́n wọ́n gbà yí pé kìí sọ Ọlọ́run nìkan ló ní kápá ilé yìí àwọn bùkátà mi náà ń bẹ tó jẹ́ sí pé àwọn ẹ̀dá mi àwọn ẹ̀dá tí ó awò yí pé àwọn náà yẹ ká máa gbéjọsìn fún wọn yìí àwọn náà lè bá wa bíyà bu àwọn bùkátà yẹn àbí àwọn aburú kan bẹ tá pé wọ́n lè tìdànù fún wa àbá àwọn burúkú kan bẹ̀ta wípé àwọn náà ní kápá àti ṣe fún wa wọ́n lè ṣe aburú yìí fún wa tí a ò bá jọ́sìn fún wọn àbí tá a bá gbé kínní yìí fún wọn. ẹ̀dẹ́ kí n fún yín lápèjúwe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣe iṣẹ́ irin bóyá àwọn tó ń wa mọ́tò ni bóyá àwọn tó ń wa ọ̀kadà ni bóyá àwọn tó ń ṣiṣẹ́ alágbẹ̀dẹ ni àbí gbogbo àwọn iṣẹ́ tó bá ti ní ṣe wọ́n nígbàgbọ́ wípé káwọn bá fẹ́ kí tuta sí àwọn látara irin táwọn ń lò yìí àwọn gbọ́dọ̀ máa bọ ọba irin yìí ẹni tó jẹ́ ọlọ́run ọba irin tó ń pè ní god of iron àwọn gbọ́dọ̀ máa bọ kí ni god of iron lọ́dọ̀ wọn Ògún Ògún ni god of iron wọ́n mọ̀ yí pé iṣẹ́ táwọn ń ṣe yẹn lọ́nà àgbọ́yé tiwọn òun ni pé iṣẹ́ yìí rèé iṣẹ́ Ògún ni nítorí pé ẹni alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe iṣẹ́ ẹrin nínú àgbọ́yé tiwọn nínú àyìmọ̀ta wọn òun náà ni ogun torí pé nínú ìtàn ogun ni pé alágbẹ̀dẹ ni kò yẹ nìkú tó wá pé ogun yìí rèé òun ni ọlọ́run irin tó gbẹ́ngẹ́ni tó ti ń ṣe iṣẹ́ yìí tí kò dẹ̀ fẹ́ irin rèé ó gbọ́dọ̀ máa bọ ló máa ń àwọn ọlọ́dẹ náà ma ń ba ogun àbí torípa àwọn náà gbà yí pé iṣẹ́ táwọn ń ṣe iṣẹ́ ogun ni wọ́n dẹ̀ ma kí ogun púpọ̀ ẹ́ lọ́pọ̀lọpọ̀ ìjálá tí àwọn ọlọ́dẹ ma ń sun yẹn ẹ́ ẹ́ rí pẹ́pẹ́ fúrú fún ló pọ̀ nínú àwọn ìjálá wọ̀nyí kí làwọn ẹni wọ̀nyí kí ló fi ń sin sìn nítorí alákọ̀ọ́kọ́ nítorí pé aburú tí ń bẹ níbi irin yẹn táwọn bá ń sin ọlọ́run rin yẹn tí ń ṣe ògún yóò máa dáàbò àwọn fóònù bí kí irin yẹn kó sà ní tùtà àwọn wọn ń o ṣẹ̀gbọ́n ṣe abẹ́mọ̀ni wọ́n ó tún gbajúmọ̀ dáadáa kó pọ̀ ju bíi lọ. náà ìdí alákọ̀ọ́kọ́ tó fi ń sin Ògún nìyí wọ́n ń bẹ̀rù aburú tí ó lè ṣe àwọn látara rin tí àwọn ò bá bọ alágbára rin yìí wọ́n bá yí pé aburú yìí lè ṣe àwọn tó táwọn bá ti wá ń bọ́ táwọn ń fún ní ẹ̀tọ́ rẹ̀ rèé táwọn ń gbéjọsìn fún aburú yìí ò ní ti aburú tí yóò máa ń ṣẹlẹ̀ látara rìn yóò ti dànù fáwọn àbí bákan náà rèé wọn máa bọ́ǹgbà mi nítorí pé wọ́n rí pé iṣẹ́ yìí iṣẹ́ ògùn náà ni tó táwọn bá fẹ́ máa rí ṣe látara iṣẹ́ yìí rèé àfi káwọn máa bọ ẹni tí ó ní kápá lórí iṣẹ́ yẹn tó yẹ pé òun náà ló lè mú àwọn rí ṣe látara iṣẹ́ yẹn fún ọlọ́mọbọ ògùn ọwọ́ pọ̀ lọ́dọ̀ àwọn ọlọ́dẹ fún ọlọ́mọbọ ògùn tó máa ń lọ sí ìgbẹ́ abẹ́ẹ̀kọ́ ni torí wọ́n bí nínú àwọn táwa ń wíire ẹ̀tún bá wọn ní mọ́sálásí náà kán máa kírun fọ́lọ́run ọba tàbí ó túnmọ̀ sí kí wọ́n gbà pé ọlọ́run ọba náà ọba tó tó jọ́sìn fún ni ọba ọlọ́run ọba ọba tó tóbi lòun náà ọba alágbára lòun náà tó lè fa burúkú ni tó dẹ̀ lè gbé tó dẹ̀ lè fi oore tó dẹ̀ lè mú oore báyàn wọ́n gbà pé ọlọ́run ọba náà ọba tó lè fi nǹkan yẹn ṣùgbọ́n ọlọ́run ọba nìkan kọ́ ló ní kápá nǹkan yẹn nǹkan míì náà tó ń bẹ lẹ́yìn ọlọ́run ọba tó náà lè fa burú ni tó sì lè fi dáadáa kan táwọn náà fi lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún wa àwọn eléyìí náà ń pè ajẹ́sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ ẹlẹ́bọ bá gbọ́ tán ń pè lẹ́bọ yéé ń ajẹ́sí yóò gbọ́ yìí pé ó pọ́sibù dáadáa kódà nítorí ẹni òfin nírò yí pé àtàbá ti lè ríyàn mọ́sálásí o kò lè jẹ́ lẹ́bọ mọ́ torí pé ìrí mọ́sálásí rèé kò túmọ̀ sí wípé in tó ń gbé fọ́nà ọba níjọsìn yẹn kó túmọ̀ gbé fẹ́ lómi bí à ń pa nǹkan fún nǹkan bí àtọ̀ sọ́lọ́ ọba bóyá lè jẹun náà ní pa nǹkan fún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí. náà nínú àwọn táwọn yẹn tún máa ń bọ tó ń gbà ipá lágbára ni táwọn bá fẹ́ kí agbára rẹ̀ táwọn bá fẹ́ kí àwọn fẹ́ ríjà rẹ̀ òní Ṣàngó wà Ṣàngó àbí. Ṣàngóre àwọn tí ma ń bọ nǹkan méjìlá àwọn náà ní ìrànkà látara bẹ́ẹ̀ wọ́n gbà yí pé kí aburú tí máa ń tọwọ́ ba ma kọ́ mọ́ bá ṣe àwọn àwọn bọ àwọn sì ma jìnnà sí èèwọ̀ tó jẹ́ èèwọ̀ Ṣàngó tí àwọn lè di nínú nítorí kọ́ mọ́ fa àwọn ẹ̀ ń rí ni gbọ́ yí báyìí wọ́n ti ń bọ́ nítorí dáadáa bóyá wọ́n fẹ́ bẹ̀ ń tẹ́ àbí wọ́n fẹ́ dáadáa kan látọ̀dọ̀ rẹ̀ tán ra kárí kó ní kápá tó lálágbára ni tóun náà lè ṣe fún wọn. wèé bá nìyí. so wọ́n bi lè pé sàngóre òun lọ́lọ́wọ́n bá àrá. so nílẹ̀ yorùbá ẹni tí àrá bá sán parí wọ́n gbà pé Ṣàngó ló pa kódà ẹ kò gbọdọ̀ sin ẹni bẹ́ẹ̀ nínú ìgbàgbọ́ yorùbá ẹ kò gbọdọ̀ sin láyìí ṣe ètùtù Ṣàngó torí tẹ́ ẹ bá ti lè sin rèé tẹ́ ẹ ṣe ètùtù Ṣàngó gbogbo yín ẹ kú àkúrun ni àkúfà ni àbíkẹ́ lọ pé àwọn oníṣàngó wa tí wọ́n wá ṣe ètùtù tó yẹ kí wọ́n ṣe fẹ́ni tí Ṣàngó pa Ṣàngó lọ pa lọ́dọ̀ wọn wọn ó tún wá ṣe àlọ́ fún Ṣàngó pé tó nígbà tó ti pa yìí ká tún wá máa sàlọ̀ fún ọkọ mọ́tò wá ká mọ́tò pọ́ mọ́tò pẹ̀lú mi ó tún wá máa dẹ́ wọ́n fún oríṣiríṣi àwọn ẹ̀jẹ̀ torí pé kí ni wọ́n nípa ya aburú tó lè tọwọ́ rẹ̀ wá bá wọn àbí bẹ́ẹ̀ làwọn tó ń bomi náà àwọn tó ń bọ omi náà rèé níwádìí sọ́kàn làwọn náà nípa omi kan bọ pé káburú omi má bàa fẹ́ àwọn tó ọlọ́run ọba omi lọ́dọ̀ tí wọn òun náà ni àwọn ní láti máa bọ nítorí pé wọ́n bá fi fìta omi tẹ àwọn tẹ́rí lẹ́yìn náà pè lẹ́bọ àwọn bílíìfù wípé táwọn bá fẹ́ rí ìjà omi kìí ṣe pọ́lọ́wọ́n bá làwọn lọ máa bẹ̀ àwọn lọ bẹ alágbára omi ọlọ́wọ́n bá omi ẹ́ tí lọ́yọ̀tọ̀ fún ọlọ́wọ́n bá tó já sánmà tilẹ̀ wọ́n gbà pé ọlọ́wọ́n bá yẹn òun ò níkapá nípa omi ọlọ́wọ́n bá yẹn náà òun náà níkapá òun náà ni tó lè ṣe òní dáadáa o ó sì láburú tó lè fi kàn yá o ṣùgbọ́n tó bá yẹ pé bí títí omi là ń wá àfi ká lọ sin ọlọ́wọ́n bá omi bí ọ̀ṣun bí ọya tá bá fẹ́ rí já omi tàbájẹ̀ ń wá oore bóyá èèyàn ń wá ọmọ wọ́n gbà wípé irú àwọn wọ̀nyí náà ní kápá láti lè láti lè irú Ọ̀ṣun Òṣogbo ń sìn ó ní kápá àti fún yàn ẹ́ irú Ọya náà ní ti rèé arábìnrin tí wọ́n ní ó bínú ti ti àbí kó jẹ́ ẹlẹ́bọ tó bá fẹ́ máa jẹ́ ọmọ yorùbá gidi tó fẹ́ máa tẹ̀lé ìlànà yorùbá o ẹlẹ́bọ ló jẹ́ níjú mọ́ gbà lérò yẹn tó bá fẹ́ máa jẹ́ sí pé ó fẹ́ máa tẹ̀lé gbogbo ìlànà yorùbá pé ah, ọmọ yorùbá ni ní kọ́ọ̀ṣọ̀ ni mo fẹ́ kó máa lapa nínú ìgbésí ayé mi ìròrí yorùbá mo fẹ́ tẹ̀lé wàlọ́ọ̀hì mùsírìkù ni ó so àwọn mìíràn wípé ẹni tí ò bá fẹ́ ìjà omi àbọ̀ fẹ́ nǹkan n'inu nínú àwọn orí tí àwọn omi yìí tí wọ́n jẹ́ ọlọ́run omi lọ́dọ̀ wọn èyí tó ń fẹ́ látọ̀dọ̀ wọn àfi kó máa gbé ìjọsìn fún àwọn náà bẹ́ẹ̀ náà ní òkè náà rèé sọ́hí wọ́n gbà pé ẹgbẹ́ wọ́n bọ òkè náà wọ́n bọ lábẹ́kúta iboni wọ́n bọ ní ìbàdàn rèé wọ́n bọ ní ọwọ́ bí àwọn kìtì yẹn ẹ wọ́n ń bọ́ ń bẹ̀ bí àwọn ìgbòho nǹkan nǹkan yẹn ìgbẹ́tì yẹn wọ́n máa ń bọ òkè ń bẹ̀ dáadáa torí kò pọ̀ ń bẹ̀ ya nàám irú àwọn ìtẹ́yìn yẹn so kí n máa ń fọyọ́ ń bẹ̀ ni pé gbogbo àwọn kinní wọ̀nyí ní tá ń pè ní ṣírkù yẹn àwọn àlùsìrìkùn làwọn tó yẹ sí pé wọ́n gbà pé Ọlọ́run ọba tó yẹ ká máa jọ́sìn fún ni wọ́n sì gbà pé Ọlọ́run rèé òun náà ní kápá àti ṣe nǹkan alágbára ọlọ́run náà òun náà sì ní kápá àti ṣèyàn lóore bẹ́ẹ̀ ló ní kápá àti ṣèyàn sùtá ó ti torí ẹ̀ ó tọ́ka máa jọ́sìn fún ṣùgbọ́n wà pé lẹ́yìn ọlọ́run àwọn nǹkan míì náà ń bẹ táwọn náà já lágbára báyìí táwọn náà ní kápá àti ṣèyàn lóore táwọn náà dẹ̀ ní kápá àti ṣèyàn sùtá látara àdìsọ́kàn tó ti ní sí wọn yíre páwọn náà lágbára lágbára ni wọ́n lè ṣèyàn lórí wọ́n lè ṣèyàn sùtá ó sọ́dọ̀ ọ̀yàn kí a máa sin àwọn náà nítorí ìmọ̀ wá oore yóò máa wá ojú rẹ wọn kán lè ṣe orí tí ń bẹ lọ́wọ́ fún wa àti ìmọ̀ wá ìbínú wọn kán lè má fi ìnira tí ń bẹ lọ́wọ́ wọn kà wá kò yóò rà nídìí so àwọn yẹn ń pè ní al-mushrikun so kùlásọ̀tàn ẹyẹ bí gani mo sọ sáájú ni pé ajẹ́sí pé pẹ̀lú gani mo sọ yìí ẹ má jẹ́ ó yà yín lẹ́nu tẹ́ bá rí inú mọ́ṣáláṣí ẹni tán ń pè lẹ́lẹ́bọ torí pé yóò máa jọ́sìn fọlọ́run tòótọ́ ṣùgbọ́n yóò kàkọ́ máa jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fọlọ́run bá ní ṣe léyìí làwọn èèyàn mọ̀ àwọn ìdẹ̀gbọ́n yẹn yé ó ṣe ń wù kó kéré ma so ṣe kì sọ pé asírkù fi ìbádàtì láhi ta'ala ìmọ̀ gbédájú kọ nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ìjọsìn tó yẹ ká gbé fọlọ́run ọba nìkan ká máa gbé fẹ́ dá mi náà ká da nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba nínú ìmọ̀ jọ́sìn fún kọjá pé bá ṣe ń jọ́sìn fọlọ́run a tó ń jọ́sìn fún nǹkan míì náà yàtọ̀ fọlọ́run ọba naam

ó ṣeé ṣe bó ṣe pé àwọn èèyàn ń bọ òkè zóbí náà o abẹ́mọ̀ ni àwọn èèyàn ń bọ̀ ṣùgbọ́n ó kẹ̀lé mẹ́jẹ ẹbọ àjọbọ ẹbọ àjọbọ ìlú tá a mọ̀ pẹ̀lú ìlú pé bóyá lọrin máa ń bọ òkè zóbí ẹ̀ lè gbọ́ pé lọrin máa ń bọ individual lè lọ bọ́ dé ẹnìkọ̀ọ̀kan lè lọ bọ́ ẹ bá dé òkè zóbí ẹ bá àwọn èèyàn bẹ̀ bá mu èmi òríjọ́ kan tẹ́ débẹ̀ tẹ́ báyàn mi ìṣẹ́ lásìkò kan tẹ́ débẹ̀ tẹ́ báyàn alẹ́ nìkan ní débẹ̀ rí bóyá wọ́n lè má gùn torí kan bà rí bọ́ lálẹ́ mi ò sì mọ̀ bóyá wọ́n ń gùn lálẹ́ náà bóyá wọ́n wáyá ní náà fi ń gùn ṣá. náà torí eléyìí rèé ẹ lè má rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n nínú àwọn nǹkan tí wọ́n ń bọ nílẹ̀ yìí náà tó yẹ pé àbámẹ́nuba yẹn náà àbòsí ni òun ni sàárè wà kò síyàtọ̀ láàrin ẹni tí ń bọ sàárè rèé àti ẹni tí ń bọ òkè àwọn méjèèjì ẹ̀dá ni wọ́n jọ ń bọ tó pé òkè ẹ̀dá ọlọ́run ọba ni èèyàn tó wà nù sàárì tó ń bọ yẹn náà ẹ̀dá ọlọ́run ọba lòun náà kò yẹ báyìí sùn torí èèyàn nìyẹn náà ẹ̀dá ni ó yẹ báyìí sùn ẹgẹ́ bí òkè náà ti jẹ́ ẹ̀dá kò sí yàtọ̀ láàrin ẹni tí ń bọ omi rèé àtẹni tí ń bọ èèyàn tí ń tò níbi náà rèé àwọn èèyàn náà máa ń bọ sàárè pẹ̀lú àníyàn wípé àwọn tó wà ń bi sàárè yìí rèé wọ́n ní kápá àti ti àwọn lóore táwọn bá ń fi àwọn nǹkan kan fún wọn àwọn lè máa tọrọ nǹkan látọ̀dọ̀ wọn tó sì máa ti fáwọn sahih sah amla sọ ẹ́ rí wípé wọ́n ṣe ń ṣe nìyẹn wọ́n sì bìlífù wípé àwọn àwọn yìí lè bínú sáwọn táwọn bá ṣe kẹ́ni táwọn bá lọ bọ́ wọn wọ́n lè bínú sí àwọn náà nínú àwọn ọ̀nà táwọn èèyàn gbà ṣẹbọ láwùjọ wa yìí òun náà ni oríṣiríṣi àwọn nǹkan tó ń dáwọn èèyàn yìí pé ẹ mú iyọ̀ yìí ẹ lọ gbé sóríta ẹ mú ṣúgà yìí rèé ẹ lọ gbé sóríta ẹ ẹ yìí bá láwùjọ oríta wa yìí láwọn oríta Ìlọrin dáadáa rí ẹ lọ sí sàárà fún àfa ojú ọ̀nà sòyìnbá mi rèé ládùúgbò ẹ̀ẹ̀kan àbí wọ́n kàn fún ọkà bàbà ní àárọ̀ kùtùkùtù wọn ó jí fan ẹ ní rẹ́ni tó fan tẹ́ bá tètè jí tẹ́ bá kàn ṣe kòǹgẹ́ rẹ̀ bọ́yá kàn jáàmù ẹlẹ́kàn rí pé á ah, lágbájá lọ fún ṣẹlẹ̀ láàárọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ bá a kàn bá pé wọ́n ti fún ẹ ni wọ́n mọ táìmù tí wọ́n máa ń fún tẹ́nìkan ò ní rí wọn kò yí bá ń dùn kó sì má yà wá lẹ́nu náà wípé kódà eléyìí tí Yorùbá gbọ́yé lẹ́bọ bọ́yẹ̀ yìí ò tí ì rí èmi ti rí káàkiri tọ́pọ̀tọ́pọ̀ bọ́yẹ̀ yìí náà ti rí ẹ ti rí àbí alhamdulillah wọn làwọn náà ti rí tẹ́lẹ̀ ìyẹn ni yorùbá ń pè ní ẹbọ ẹ ẹni tí yorùbá gbọ́yé lẹ́bọ nìyẹn kódà wọn ń ṣe ńlẹ̀ yìí ká máa sọ ẹbọ ti ẹ̀fẹ́ jújù bẹ́ẹ̀ lọ àbí náà gbogbo eléyìí náà ni àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ tí ẹ ń pè ní àlùfáà láwùjọ wa yìí rèé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀sẹ̀bọ ni wọn ọ̀sẹ̀bọ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ rí wípé wọn ó máa sọ fún yín pé àwọn àdúrà táwọn fẹ́ àdúrà ni wọ́n sọ fún yín páwọn fẹ́ bá yín ṣe ṣùgbọ́n àdúrà yìí rèé májẹ̀mú rẹ̀ ni pé a gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ tọ́lọ́wọ́n bá ni ká tẹ̀jẹ̀ lẹ̀ tọ́lọ́wọ́n bá àlékẹ́lá fẹ́ mú ni kò tá bá fẹ́ pa ẹran tá fẹ́ tẹ̀gẹ́lẹ̀ a ti mọ ibi tí ọlọ́run ti ní ká máa pa ẹran nínú islam abẹ́sọdún léyàǹsì á pẹ̀ ẹran àbẹ́fẹ́kọ́ ni a fẹ́ ṣe ìkómọ̀ǹsì á pẹ̀ ẹran ṣé báyìí sì àwa náà fẹ́ jẹ ẹran ni á pa ẹran láti jẹ ẹran a sì dárúkọ ọlọ́run ọba sí a sì ní dájú ọ̀ràn yẹn kọ nǹkan kan pé òun là ń pa fún àbí ju wípé apá lánìyàn pé a fẹ́ jẹ ẹran a sì dárúkọ ọlọ́run ọba sí ẹran tá a pa yẹn kéde pàfẹ́ràn ẹjọ́sìn ẹran èyí tẹ̀sán tàbí sin lọ́wọ́n ba ẹran tá a fẹ́ jẹ lásán ni tó bá ti yẹ pé àníyàn pé a fẹ́ pẹran fún nǹkan kan ni tó bá ti lè yàtọ̀ sọ́lọ́wọ́n ba ẹbọ ni torí sí àwọn àlùfáà agboolé yín ṣe yín náà àwọn àlùfáà àdúgbò yín tó yẹ sí pé ẹran ni ní gbogbo ìgbà bí à ń pẹran bí à ń pẹran bí à ń pẹran ìkan bẹ níwájú ṣọ́ọ̀pù ọ̀dọ̀ mi bí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni máa ń pe wúrẹ́ kò ní iṣẹ́ kankan kò lábọ̀ tí ń ṣe iṣẹ́ àfa náà ni ń ṣe gun mọ́tò ńláńlá ń ṣe máa ń pe wúrẹ́ yóò máa pa ẹran ni kì í rà ní gbogbo orú àwọn nǹkan báyìí rèé aburú pátágbà ni aburú yẹnyẹn ni gbogbo orú àwọn nǹkan yẹn ẹbọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan fẹ́ pàpàdà máa kà ń ṣe ọ̀bọ̀ ẹ̀rí lórí pé ẹbọ bà ìsìláàmù jẹ́ ìmá gbé ìjọsìn fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba lẹ́yìn ìta ń gbé fọ́lọ́run ọba níjọsìn ká tó máa gbé fún ẹ̀dá míì yípọ̀ba ìsìláàmù jẹ́ òun náà ni àyà tí ó wà nínú suratul Maida àyà tó wà nínú suratul Nisa jàre suratul Nisa àyà 48 ọlọ́run ọba ní inna Allaha la yaghfiru an yushraka bihi dájúdájú ọlọ́run ọba àlékẹ́lá ní forí jìn gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ kú pẹ̀lú ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá jọ́sìn fún nǹkan míì gbogbo ẹnikẹ́ni tó bá gbé fún nǹkan míì tó yẹ kó gbé fọ́lọ́run ọba nìkan tó sì kú sórí ẹ̀ ọlọ́run ò ní forí jìnnú àwọn èèyàn tó bá rí báyìí. ọ̀yá òsirò máa zálíkà límẹ̀ yíyàṣà ọlọ́run yọmọ wá sí àforíjìn àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò bá tó ẹbọ fún ẹni tó bá wù ú nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba yọmọ sàmójúkò fún ọlọ́run ọba sàforíjìn fún tó bá kú sórí ẹ̀ eléyìí báyìí àgbọ́yé àyà ìníkẹ́ tó wá kú sórí ẹ̀ kò sẹ́ni kankan tó tẹ̀ nílé ayé tó tọrọ àforíjì tọ́lọ́ ọba òní foríjì pé a ah, wọ́n kú sí ní bàbá tọrọ àforíjì kan ẹni tó bá wu ọlọ́run ní foríjì náà bẹ́ẹ̀ báyìí lè tọrọ àforíjì lórí gbogbo aburú tí bá ń ṣe kódà kọ́ jẹ́bọ ni nílé ayé tí májèmú sì pé lórí ìtọrọ àforíjì yẹn ìṣètáwọ́bà yẹn ọlọ́run bó foríjì yẹn ṣùgbọ́n àwọn tó bá kú lórí ẹ̀ lọ́lọ́run bá ń sọ tó wọ ẹnikẹ́ni tó bá kú lórí pé ń sin nǹkan míì lẹ́yìn tí ń sin ọlọ́run ọba ń sin nǹkan míì pẹ̀lú ọlọ́run àbókú lórí pé ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ míì tí kò tó ẹbọ ọlọ́run bá ní tó bá jẹ́bọ ni tó sì kú lórí ẹ̀ láyéláyé òun ò ní forí jìnnà àwọn tó bá rí báyìí torí pé ìsìláàmù wọn ti bàjẹ́ ṣùgbọ́n àwọn tó bá ń ṣe tí ò bá tó bẹ́ẹ̀ nínú ẹ̀ṣẹ̀ òun ó forí jìn kódà tó bá kú lórí ẹ̀ òun lè forí jìn àwọn tí ó bá wù òun nínú wọn. wọ́kọ́l ọlọ́run bá ní kí ẹni yòówù dájúdájú ẹni tó bá ṣe tó bá da nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba nínú ìbáàdà nínú ìjọsìn nítorí kó ṣe fọlọ́run nìkan tó bá tó ń ṣe fún nǹkan míì yàtọ̀ fọlọ́run ọba faqad harrama Allahu alayhi ọlọ́run ọba ní ọlọ́run ọba ti ṣe aljanna ní èèwọ̀ fún ẹni báyìí ọlọ́run ọba ti ṣe aljanna lé ó ti ṣe léèwọ̀ lé lórí pé irú ẹni báyìí ò ní wọ aljanna wa ọlọ́run ọba ní ibùgbé rẹ̀ òun náà ní náà anáà ní gbogbo ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba wa ma liz-zalimina min ansar ọlọ́run ọba ní kò dẹ̀ ní sí fún àwọn alábòsí àwọn tí wọ́n ṣe àbòsí fọ́lọ́run ọba pẹ̀lú pé nítorí ẹ̀ka ń gbé fọ́lọ́run ọba nìkan wọ́n gbé fẹ́ dá mi àbòsí tó ga jù nìyẹn ìran àbòsí tó ga jù àbòsí téèyàn bá ti ti sàkáyàn ọlọ́run torí pé ẹni téèyàn sàbòsí fún yẹn náà lẹ́ni tó ga jù àbòsí téèyàn bá ṣe fún náà làbòsí tó ga jù ọlọ́run ọba ní wàmá lè vọ́ọ̀lì ní ìlànà ànsọ́ ọlọ́run ní kò ní sí fún àwọn alábòsí àwọn ọ̀sẹ́bọ àwọn tí ó ràn wọ́n lọ́wọ́ kó nú ìyà ọlọ́run bá lọ́jọ́ ìgbéra kìyàmà kò ní sí fún wọn. kódà àwọn òòṣà wọn tí wọ́n ń sin ilé ayé yìí rèé wọn ò ní jẹ́ olùrànlọ́wọ́ fún wọn kúrò níbi ìyà ọlọ́run bá lọ́jọ́ ìgbéra kìyàmà. eré wà wa ni wa minhu dhabhu li ghayrillah nínú àwọn àpèjúwe ẹbọ nínú àwọn àpèjúwe ìjọsìn táà gbọ́dọ̀ gbé fún ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè gbé fún ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run ọba ti ṣẹbọ nìyẹn ó ní az-zabhu li ghayri Allah ká máa pa nǹkan fún nǹkan kan mí yàtọ̀ fún ọlọ́run az-zabhu li ghayri Allah kódà kọjá sí wípé eṣinṣin àbí èèrà lèyẹn bá pa láti fi jọ́sìn fún nǹkan mí yàtọ̀ fún ọlọ́run ọba ẹbọ ni bó ṣe kéré tó yẹn ẹ́ azabshu li ghayrillah ìmá jú fún nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ba kápẹ́ ẹran fún nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ba eré tó yẹ pé ó wọ́pọ̀ láwùjọ wa yìí gan àwọn èèyàn ń ṣe gan àwọn èèyàn ń ṣe gan pẹ̀lú pé wọ́n ń pa ẹran fún àwọn ẹ̀dá míì lẹ́yìn ọlọ́run ba ẹbọ ni ẹbọ ni kàmá yọ̀bù bá lè jí ní áwòlè kọ́bọ̀ wọ́n ní gẹ́gẹ́ bí àwọn tí wọ́n bá ń pa gẹ́gẹ́ bí ẹni tó ń pa ẹran fún àlìjànú kàmá yọ̀bù bá lè jí ní gẹ́gẹ́ bí ẹni tó ń pa ẹran fún àlìjànú ẹbọ ló ń ṣe áwòlè kọ́bọ̀ abẹ́ni tó ń pa ẹran fún sàárè lónìí báyìí ẹbọ àwọn wo ni ẹ jẹ̀máà ẹbọ àwọn onísúfì nìyẹn àwọn onísúfí ẹbọ tí wọ́n ní ká pa ẹran fún àlìjẹ̀nú pípé ìbùdó náà jìn wọ́n máa sin àlìjẹ̀nú àbí torí pé wọ́n rí pàwọn àlìjẹ̀nú rèé alágbára ni wọ́n nínú èròǹgbà tí wọ́n wọ́n rí pàwọn àlìjẹ̀nú alágbára ni wọ́n ilé ti jẹ́ sí pé a lè béèrè ìdáàbòbò látọ̀dọ̀ wọn ilé tó yẹ pé a lè béèrè oore látọ̀dọ̀ wọn eléyìí tá a sì lè sọ́ra fún aburú wọn pẹ̀lú ká máa sìn wọn tá a bá ti ń sìn wọn rèé wọn ní lè ṣe wá láburú àbí. kàmá yẹ zùbáṣọlì jìn ẹgẹ bí ẹni tó bá ń pa ẹran fún àjànú àwòlè kọbùr àbọ̀ ń pa ẹran fún sàárè. naam wa ashharuha ashirku fi ibadatillah ilé tó gbajúmọ̀ jù nínú àwọn nǹkan tó bà ìsìláàmù jẹ́ òun náà ni ìmọ̀ dá nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba nínú ìjọsìn ká tó máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba ìjọsìn yìí làwọn èèyàn wá gbọ́yé dáadáa àwọn èèyàn rò yí pé ká jọ́sìn fún nǹkan míì àtọ̀fọ́ ọlọ́run ọba ibi tó parí sí ni pé gbogbo ẹnikẹ́ni tí bá ti lé ń kí ọ̀ràn fún ẹ̀dá míì tí ń forí kalẹ̀ fẹ́ dàmí àtọ̀fọ́ ọlọ́run ọba nìkan ni kì í ṣe bẹ́ẹ̀ kì í forí kalẹ̀ nìkan kọ́ ni àwọn ìbáàdà ta ni orin nìkan kọ́ ni àwọn ìjọsìn ta ni gbogbo nǹkan bá ti ń pè ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣe fẹ́ dá mi ẹgẹ́ bí al ìmọ̀ wá ìjọsìn ni gbogbo ẹnikẹ́ni tó bá wá ìsádi tó wá ìṣọ́ra lọ sọ́dọ̀ ẹ̀dá mi fún ẹni bẹ́ẹ̀ ó ti ó ti nìyẹn ọ̀dà ẹni tó forí balẹ̀ fún nǹkan mi náà kí ni ká ti pè é ṣé ẹ fi dẹkoréètì bẹ̀ ni ọ̀ṣọ́ lẹ fi ṣe ní abẹ́ fi ń wá sọ ọ̀dà mi lójú pé ẹ fi ń wá sọ ni kìí ṣe fi ṣe ẹ̀fi sọ̀ṣọ́ torí pé kò fáìn kìí dẹ̀ ṣe nǹkan ọ̀ṣọ́ tí yẹn máa fi ń tún léṣe àbí torí pé dọ̀tí gan ni pàápàá ìdọ̀tí ni omi a máa ń rí gbìndín nàám jàǹkà owó bomi ni tí ẹ́ nǹkan pàǹtí nǹkan èsù ni nǹkan kí ni o nǹkan èsù ni ó dá mi lójú pé túnlé dẹkoréètì lé ni. al-isti'aza kí ni ká ti pé léyìí tó gbé sí ọ̀nà ṣọ́ọ̀pù ẹ̀ náà tó gbé sí ẹnu ọ̀nà ṣọ́ọ̀pù rẹ torí kí aburú má wọlé síbẹ̀ kí ni ká ti pè é. eléyìí tó rí mọ́lẹ̀ yẹn tó dẹ̀gbẹ́ mi lé pé lórí wọn gbà tí nǹkan yẹn bá ti ń bẹ níbi tó rí mọ́ bọ́yẹ̀ nù ọ̀nà eléyìí lórí mọ́ ni bọ́yẹ̀ nù ọ̀nà ṣọ́ọ̀pù rẹ lórí mọ́ ni àdúgbò lọ ibi tó tó lọ rí mọ́ ó lè lọ rí máyè míì náà wọ́n jẹ́ pé ààyè ibi tán fún ọ ní pé kọ́ lọ rí mọ́nú gbó aginjù àbí kọ́ gbogbo nǹkan yìí náà lọ́lọ́wọ́ bá ti ní káwà náà ṣe rí ká tó túbá èmi ò mẹ́ni kan àyàbẹ́ni tó bá yẹ pé ọlọ́wọ́n bá bá ṣàánú rẹ̀ pẹ̀lú báwùjọ tí ń yí padà ní tó kéwu súnà ni tó bá yẹ pé gbogbo àwa tẹ́yìn ń gbà tí súnà ò tí ì dé tá a kéwu yìí èmi ò mẹ́ni kan tó kéwu tí ọ̀la kan ti o torí pé lára kéwu ni àwa ó ké mọ́ kéwu ògùn a ní ìwé àkáǹtì ìwé a ó wá jó a ó wá òwe tí wọ́n kọ a ó wá a ó wá ìwé burúkú ni ẹ́ kódà eléyìí tá eléyìí tó tún jẹ́ kí fàsáàdì mẹ́mẹ́ àwọ̀wà fi gbá ní ìdí yóò wá máa tẹ̀lé wa káàkiri ẹ́ gbogbo àwọn aburú báyìí ìwọ tó bá sì níwèé ẹ nílé lọ sún níná wàláì kò lè kó eríire bá ọ nílé ayé àtàlùkìyàmà wàláì mùsùlùmí àbúrà kò lè kó eríire bá ọ ní ayé àtàlùkìyàmà ìwé burúkú ni ìwé burúkú nígbàkan àwọn náà ti tẹ́rì ó ní àwọn átìmí a tá yà sí ara ògiri báyìí ó ní bá ṣe yà á mo ti tẹ́rì tẹ̀wé wàlọ́ọ̀yì mo pè nígbàtí a nígbàtí a ti dáǹkà mà ní mo ń sọ yìí ti o àsìkò tí ali ali ni mò ń sọ yìí early ninety kéde late nineties, early nineties. tọ́lọ́wọ́n bá àdékẹ́lá ò tí ì ní kí súnà yé ó ní àwọn átìmí yẹn tẹ máa hàn sára ògiri báyìí tẹ́wá wá hàn án ó níbẹ̀ yẹn tẹ máa hàn o ó ní kẹtẹ máa fi sáàrin o ó ní kẹtẹ máa fi jẹ́gbẹ́ ó níbẹ̀ yẹn tẹ máa hàn kékeré ó dẹ̀ ní iye nǹka nǹka kọ̀ọ̀kan tẹ́ hàn ẹ máa wá pe orúkọ àjẹ̀nú bẹ́ẹ̀ ẹ fẹ́ bá àjẹ̀nú yẹn sọ̀rọ̀ kò yé báyìí now tí mo fẹ́fà yọ ń bẹ̀ ni pé ó ń bẹ nínú àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ní agbo ọ̀gẹ̀dẹ̀ ní rí ń bẹ nínú nǹkan wọ̀nyí ní rí wọn gbà tán bá ti ń dáná gbóná nǹkan jẹ́ ń bẹ nú ẹ̀rẹ́ tó sọ fún rí mọ́ nù kẹ́ ẹ lọ kàn mọ́gi ó ń bẹ́nu ẹ̀rẹ́ tí wọ́n sọ fún yín pé kẹ́ ẹ lọ jù sódò kẹ́ ẹ rìn sáàrin omi kẹ̀dẹ̀ jù síbẹ̀ náà ó ń bẹ́nu ẹ̀rẹ́ tó yẹ pé ibi àgádágodo lẹ́ẹ̀ṣe sí ẹ sì ti yẹn pa ẹ lọ jù sómi now al-isti'aza ìmọ̀ wá ìtọ́ látara àwọn nǹkan wọ̀nyí eléyìí tó yàn gbé kọ́lé ní kódà kìí ṣe eléyìí tó yàn gbé kọ́lé nìkan ẹlòmíì lóògùn débi wípé ẹ lè rí gbogbo àgbékọ́lé kankan ṣùgbọ́n àjẹsára ń bẹ lára ẹlòmíì àwọn ẹlòmíì ń sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tí máa ń digbọ́n digbẹ̀dì mára wọn ẹlòmíì ò ní di nǹkan kan mára ìgbẹ́ tí ń bẹ ní ọwọ́ rẹ̀ tí ń bẹ ẹlòmíì tí ò di nǹkan kan mára yín tó ń bẹ ní ara rẹ̀ àbá ẹlòmíì ṣe síbi ìka ni ẹlòmíì ò ká àwọn òka kan bẹ kèé tó ka fàájì ó yẹ kó ka fàájì ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn adá yẹn òka kú sanrí àwọn òka burúkú kan bí ìka dúdú báyìí bí à ń lọrin pọ̀ báyìí òka yẹn fáyìn báyìí òka kú sanrí ẹ́ lẹ́lòmíì gbára lé pẹ̀lú wípé tí bá ti ń lọ ọ̀rìn àjò rèé tó ka yàn bá ti lè gbóná mọ́ ìrìnàjò yẹn dà tó ká yẹn bá ti lè gbóná tó ká ìrìnàjò tẹ́lómi bá ti wà nínú mọ́tò tí mọ́tò ti gbéra ọwọ́ adédè Ògbómọ̀ṣọ́ yẹn lọ́wọ́ aráńtí pé kò tó ká lọ́hùn yóò da onímọ́tò dúró yóò ní ká máa lọ òun yóò ń da owó tó ń fún ọ yóò padà rẹ lọ mú òkà yẹn ibi tẹ́mi rẹ̀ rọ̀ mọ́ òkà yẹn dé. òkà yẹn rèé ń bẹ́nu ẹ̀ tí wọ́n máa fi tọ́ máa ń sọ sí sínú omi ọlọ́run bá ní kó sànú wa ọlọ́run bá ní kó sànú wa ẹ̀rí àwọn tẹ́ ń pè láàfáà yẹn wàláyé ọ̀tẹ́ bọ́ lọ́pọ̀lọpọ̀ wọn omi rántí kí ní kẹta máa ń ṣe nígbà tí mo sọ wípé ọlọ́run sì ní kí súnà yíyàn ó ní nǹkan kan tá a máa hàn sí ara pípà báyìí ìdán tó ní agbára ni a hàn kan sára pípà pẹ̀lú ìgbọ́lọ́run bá ta bá hàn kan sára pípà báyìí a sì bu epo sórí pépà yẹn a sì dín ẹyin lórí pépà yẹn a dáná mọ́ pépà báyìí a sì máa dín ẹyin lórí pépà ẹ ti rírí pẹ̀lú gọlọ́mba a dín ẹyin tí ó sì jẹ́ná lórí pépà. so eléyìí ni pé wàlíkì sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ṣẹ́rí eléyìí ni pé àwọn èèyàn wọn àmọ́ nǹkan tó ń pè ní ìjọsìn tí a kò gbọ́dọ̀ gbé fún ẹ̀dá mi yàtọ̀ fún ọlọ́run ọba sọ nínú ẹ̀ ní àdìsí àgà kódà wọn bẹ́ẹ̀ náà pé àlìjẹ̀mú ni wọ́n máa ń sáájú. wa annahu kana rijalun min al-insi ya'udhuna bi rijalin min al-jinni fazaduhum rahaqa ọlọ́run bá ní ó ń bẹ nínú àwọn èèyàn àwọn tó máa ń wá ìsádi lọ sọ́dọ̀ àwọn àlìjẹ̀mú pé káwọn àlìjẹ̀mú dáàbò so owó ike àwọn nǹkan wọ̀nyí rèé eléyìí tó ó ní gbẹ́rẹ́ ni eléyìí tó ṣe kí ni eléyìí tó gbé mi ni ń eléyìí tó pàwọn èèyàn gbé mi ni wàlọ́ì àwọn èèyàn mi nǹkan fa àwọn èèyàn nǹkan bẹ́nu yẹn ọlọ́run bó gbogbo eléyìí rèé ẹbọ ni bẹ́yẹn bá ti lè gbẹ́mí lé e pé nǹkan yọ ó dáàbò bò ń wàlọ́ yóò ṣẹbọ al-isti'aza ó kú al nínú kéèyàn máa wá lọ́wọ́ lọ sọ́dọ̀ ẹ̀dá lórí nǹkan tí ẹ̀dá ò ní kápá àti ṣe nìkan kéèyàn wá máa gbé ẹ̀mí sí lè ṣe pẹ́rẹ́ǹtì mo wá ń wá ọmọ lọ sọ́dọ̀ nǹkan mí pó lè sọmọ fún ìyàtọ̀ fọ́lọ́run ọba ẹbọ nìyẹn tàbí ń sọmọ jàmáà ọlọ́run ọba ìsì àárẹ̀ lórí nǹkan tẹ́dà ò ní kápá lórí ẹ̀ àbí mo ń wá àlàáfíà ọyọ̀tọ̀ sí pé mo ń wá ìtọ́jú mo lọ sí ìjìbìkan tọ́jú mi àmọ́ mo wá àlàáfíà gẹ́gẹ́ pé kí ni ó mi lálàáfíà kódà kọjá pé paracetamol ni mo bá gbẹ̀mí lé pé yóò fún mi lálàáfíà wà lọ́ọ̀yẹ̀ ẹ̀bọ ni mo ti ń sin paracetamol nìyẹn nítorí ẹ̀rẹ́ àwọn nǹkan míì tó jẹ́ nǹkan ẹ̀tọ́ gan táàrọ̀ pé kò dìgbà tí yẹn tẹ́rí kò dìgbà tí yẹn tó di àdó kó tó dẹ̀lẹ́bọ̀ látara erífíọ̀ ọ̀tà ni mo gbé dání tí n bá ti lè ní àwọn àdìsọ́ kankan tí tọ́yẹ kọ́ yẹ kí n ní sí ọlọ́run ọba tí mo dẹ̀ ń dájú nǹkan tó yẹ kí n gbé sọ́nà ọba dájú kọ́ wà lọ́ọ̀yẹ bọ ni bóyá gbé pure water omi ẹtọ́tọ́ láti mu ni ẹ má gbàgbé wípé ọtí tá a ẹ̀ ń gbà yín pé látara kàbà náà ti ti ṣe ṣùgbọ́n nígbà tí wọ́n lò ó síbi tọ́lọ̀ ọba àlekè lọ́fẹ̀ẹ́ ó di haram àbí ó di haram nǹkan tó tọ́ nípìnlẹ̀ rèé ó lè padà di kódà ó lè padà dẹbọ ẹ̀rí mi gbọ́ yín ká máa lọ́dọ̀ ẹ̀dá yàtọ̀ fún ọlọ́run ọba ẹ ni ká máa wá ìsọnidi ọlọ́rọ̀ pé lágbájá ó èèyàn ní kápá yẹn a ti lè tọrọ owó lọ́dọ̀ yẹn tí èèyàn bá ní bùkátà rí tí ó sì lọ́nà àbáyọ míì láti rówó láti gbọ́ bùkátà rí kọ́ tọrọ lọ ìtọrọ nípìnlẹ̀ haram ni wọ́n tọ́ ayé pé kò tọ́nà àbáyọ mọ́ tí nǹkan wa bàjẹ́ ṣẹ̀dá àbáyẹn láyè láti tọrọ àbí ṣùgbọ́n tí wọ́n gbà pé nìkan ń bẹ tó yẹ pé òun ló lè sọ mí jọ lọ́rọ̀ àbí ó lè sọ mí di òtòtì tí ìní ní ọ̀rọ̀ mọ́ ẹbọ ni o ẹbọ ni o bẹ́ẹ̀ bá idán o wallahi ti dẹ́lẹ́bọ̀ kódà kájọ máa kírun kódà kọ́ pààrọ̀ kọ́ ájì kan wá gbogbo eyín rẹ̀ pátá kan pààrọ̀ ìsẹ́yìn hajj kọ́ mọ̀ sí gidi kankan lẹ́nu rẹ̀ mẹ́jọ yín lọ ni tẹ́bá padà sí àlàyé ẹbọ láwọn ọkọ̀ ìmọ̀sẹ́rì kí wọ́n sọ wípé ó rọrùn dáadáa fẹ́ni tí ń ṣẹbọ kọ́ máa kírun tọ́lọ́ ẹlẹ́bọ máa ń sin lọ́wọ́ bá wọ́n kàn ń sin nǹkan míì papọ̀ mọ́ lọ́rùn kèfèrí ni ò kí ń sin lọ́hùn àwọn kèfèrí ni ò gbàgbọ́ lọ́hùn bẹ ẹbẹlẹ́bọ àwọn sin lọ́hùn wọ́n tó wá máa sin nǹkan míì pẹ̀lú ọlọ́hùn wọn ní tọ́lọ́hùn nìkan tí wọ́n gbà pé àwọn nǹkan yìí náà alágbára làwọn náà wọ́n lè dáàbò bo àwọn wọ́n lè sọ̀rọ̀ fáwọn àbí kan ti aburú dànù fáwọn. àlìsí rọ́ọ̀sà kí máa wá ìyọni kúrò nínú wàhálà rẹ̀ káwà nínú wàhálà inú paníkeye ká máa wá ta ní ògbé wa kúrò nínú wàhálà yẹn ká máa wà lọ sọ́dọ̀ ẹ̀dá ilé tọ́pọ̀lọpọ̀ èèyàn ń bá lọ síbi sàárè ní táìmù kan igi kan bẹ ní ní tótà tí ó wà ní roundabout ti agric yẹn níbi roundabout ti gss yẹn ilé epo tótà kan wà ń bẹ wọn á ní èmi náà wà lọ wò lọ́jọ́ yìí nígbà tí mo wà lọ wò rí bí màmá kan ti bá mi bẹ̀ nìyẹn àfin ni màmá yẹn àgbàlagbà ni màmá yẹn wá ní ah afa ọlọ́run ṣeun tí mo rẹ́yìn afa báyìí ah mo lọ́lọ́run ṣeun tẹ́ rí mi tòótọ́ torí dẹ́ bá rí mi ẹ sí rìn wọ́n ní ha abọ́kọ mi afa ẹjọ́ ń tiri ọlọ́run àti ìlú tán láwọn ti wá jìnnà ìrántí ó kọ̀ lú yẹn mọ́ ṣàgbéyọ̀ kẹlẹ́ yẹn ti pẹ́ díẹ̀ ìran tí ó kọjú ẹ̀ mọ́ ìlú yẹn jìnnà díẹ̀ wọ́n ní làwọn ti wá so wọ́n ní àìsàn kan ti ń bẹ títí ń dààmú àwọn ti pẹ́ gbàtà àwọn agbọ́ pé jí kan ń bẹ tó kọ Allahu bí báyìí nítorí rẹ̀ làwọn fi wá ìwòsàn wá láti lọ sí ìwòsàn á ah, ìyá ẹsẹ̀rin ẹsẹ̀rin tààrà kò sí ìwòsàn kankan bí ẹ̀kọ́kọ́ rìn àrìnà wọ́n ní tó ń gbàtà àwọn arímílà fáyínà làwọn fi ní káwọn wá bá mi ìmú ní Ah aláyìn wọ́n da ọlọ́run ló ní kẹ́ ẹ wá bá mi ń ṣe wá sí fún yín bọ́lọ́run bá ní kẹ́ ẹ gbọ́ tó tó bá yẹ pé èmi kọ́ lẹ wá bá tó bá yẹ pé irú àwọn àfáà míì táwọn náà wá omi ilẹ̀ bá bọ́ sí lọ́wọ́ àfáà wọ́n kàn kún sòrò yín ìyá ṣebí ẹlẹ́ẹ̀gbádùn ni ẹ̀gbádùn ara ẹ̀tún ní gbádùn owó yín ẹ̀tún ní gbádùn gbèsè ayé yín torí pé wọ́n sọ yín di business center tààrà wọ́n ra mọ́tò wọ́n kọ́lé ara yín ẹ wá ní gbádùn àlàáfíà ẹ tún ní gbádùn owó ẹ tún ní gbádùn àlùkìyàmà sáwà sí wá sí fún yàyí yá ẹkú ń bí báyìí ẹ máa lọ ẹkú ń bí báyìí ọlọ́run ló fi yín ṣe kò ń jẹ tèmi bí báyìí o ẹ bá tún lè lọ bèrè rẹ lómi ẹ bá bọ́ sí ọwọ́ àwọn yà ọláyẹ tó ní à kódà àwọn ti poyi poyi ni ẹ ọmọ gbá yín ni ẹ̀ẹ́dẹ̀ ń ṣẹbọ nìyẹn so kánrin èèyàn báyìí ló ti wá bọ́ sọ́wọ́ wallahi kánrin èèyàn báyìí ló ti bọ́ sọ́wọ́ so kìláyé fàyọ ń bẹ̀ ni pé ìmọ̀ ságbà nígbà ní lọ́sọ́dọ̀ nǹkan ní ìyàtọ̀ fún ọlọ́run bá náà ń pè ní al-istighatha bóyá bí sàárè lẹ́ ń sá lọ ni tí wàá lába ti dé báyìí wípé sàárè yẹn ló gbé kúrò fún yín ni bóyá dọ̀ àwọn ànẹ́bí ọlọ́run bá gẹ́gẹ́ bí àwọn tí ń sin ànẹ́bí ọ̀hún sá tẹ̀pẹ́ ẹ̀ńpọ̀tẹ̀bọ̀ làwọn tí ń sin wọ́n àwọn tí ń ti anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọ̀sẹ̀ bọ́ ni wọ́n o àwọn tí ń ti ahmadu tijani ọ̀sẹ̀ bọ́ ni wọ́n o àwọn tí ń ti ibrahim niyas ọ̀sẹ̀ bọ́ ni wọ́n o àwọn tí ń ti abdulkadir jilani ọ̀sẹ̀ bọ́ ni wọ́n o àtàwọn sàárè tí ń bẹ yìí náà sàárè bàbá wa kò gbé kò sàárè bàbá wa ẹlẹ́ha sàárè bàbá wa jọ́ngọ́lọ̀ sàárè lásán kí ni mo pè jàmá sàárè lásán ni ordinary sàárè bẹ́ẹ̀ yẹn báyẹn ní àdìsọ́ kàkà sí sàárè yẹn àyè ọ̀rọ̀ àǹdásọ̀ láti bẹ́ẹ̀ yẹn báyẹn ní àdìsọ́ kàkà sí abókó bùkátà ara lọ bẹ̀ abókó bùkátà ara lọ bí sàárè ti ń bẹ lẹ́kọ̀ọ́ lágége abókó lọ sí ibẹ̀lẹ́ ti ń lókè mọ́lé lókè kéré èmi ọmọ bí sàárè tó kó bùkátà rẹ lọ láyé tí ìsìlámù rẹ ó gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ààyè òta ní tá a gbọ́dọ̀ sàlàyé fáwọn èèyàn naam gbogbo ẹnikẹ́ni bá fẹ́ ṣe dáwà tawhid ọbẹ̀ pẹ̀pẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run bá nìkan ọbẹ̀ pẹ̀ àwọn èèyàn fóun bí gbogbo àwọn nǹkan yẹn a bá sọ kò níye yín ẹ̀yin ó rò pé àwọn àwọn àwọn eléyìí ò sí mẹ̀tọ́ o o tó lọ ń wá gbàmígbàmí lọ bẹ̀ àbó lọ ń tọrọ nǹkan ní ọlọ ń tọrọ nǹkan lọ́wọ́ ànẹ́bì wà ni kọ̀tán nígbà tí a bá ti mú sàárì ànẹ́bì èmi àwọn amẹ́ni tó kù ọwọ́ pọ̀ ní àwọn èèyàn lónìí nínú àwọn alárajì lónìí tó yẹ pé tó bá ti ń lọ báyìí láwọn alárajì Nàìjíríà ibi sàárì ànẹ́bì máa ń kó wọn lọ direct ní ìfowósòfò àwọn tó dẹ̀ ní kẹ́sì kóró wọn wá káwọn fi ṣe hajj nítorí ọlọ́run àbí káwọn yẹn fowó ṣe bùkátà kí yẹn wá kóra wa láti bí báyìí kọ́ mọ wá lọ bí sàárẹ̀ ànábì sallallahu alayhi wa sallam eléyìí báyìí rí ẹ̀bọ ni ẹ̀bọ ńláńlá ni kò rí báyìí sì nínú àwọn ẹ̀bọ ni al-khawf nínú ọ̀rọ̀ ìbáàdà ni bẹ́ẹ̀ yẹn bá ti lè bẹ̀rù nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba pé nǹkan yẹn ó lè kaburú báyàn tó wọn lọ ń bẹ̀rù ẹni ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run wípé ẹ̀dá yẹn ó lè yà yẹn wèrè ẹ̀dá yẹn lè yà yẹn lágàn ẹ̀dá yẹn lè tà yẹn lọ́sì ẹ̀dá yẹn ó lè ó lè gé ẹ̀mí yẹn kúrú ẹ̀dá yẹn ó lè ni ó jẹ́ àlùjànnú ló ni kódà mo sọ fún yín pé àwọn kan bẹ láwọn wáàtí rúkìá kan bẹ táwọn yẹn máa ń bọ́ wá sí rúkìá náà ni wọ́n wá pọ́n àwọn àlùjẹ̀nú fún wọn débi pé ẹlòmíì ò sì ní lè bọ́ síta lẹ́yìn kùlé lálẹ́ kò sì ní lè bọ́ sẹ́yìn kùlé lé wọn lálẹ́ torí pé ń bẹ̀rẹ̀ àlùjẹ̀nú ẹlòmíì ò ní lè dá mẹ́nu torí pé ń bẹ̀rẹ̀ àlùjẹ̀nú ẹbọ nìyẹn tó bá ti lé ń bẹ̀rẹ̀ àlùjẹ̀nú pé ah, ah, wọ́n ní alẹ́ kìíní kankan kan wà á lè bọ́ sẹ́yìn kùlé lálẹ́ torí àlùjẹ̀nú ah, ẹbọ nìyẹn o kò ní báyìí sùn ọ yàtọ̀ sí ìbẹ̀rù àdámọ́ pé mo ń bẹ̀rù ejò sàǹpẹ́jò lè physically ejò lè hàmù yàn ṣùgbọ́n kí yẹn máa bẹ̀rù kankan tó wà spiritual pé nǹkan ó fa burú spiritual aburú kan yẹn ni pé aburú tẹ̀yìn ò lè fojú rí yóò fi kan yàn kí yẹn wá ní ah, ejò kan o ń bẹ̀rù pé ejò yìí ah, ó lè tàyàn ló sí o wàláyé di ejò náà ó dẹ́lẹ́bọ̀ yá ejò kan bẹ́ o tẹ́jì yẹn bá tán a, á àbá èrò tó rọ́ ọmọ bí láyé má ah, ejò ṣe é pé yọ lọ sanlé ọmọ rẹ̀ tí ó pé wọ́n lé oró rẹ̀ a máa balẹ̀ ọmọ jẹ́ àní ah, ejò ayé ejò ayé o kí ni jẹba tẹjọ bá ti ń jẹjọ ayé ẹgbẹ́ ti di spiritual ejò nìyẹn àbí ẹbọ nìyẹn ee àkékè ayé aláǹtakùn òwú aláǹtakùn wọ́n ti bá ọ̀pọ̀lọpọ̀ àfihàn àwọn ẹ̀jẹ̀ wà lọ́yìn àlọ́njẹ́ tí wọ́n kọ́ gbọ́ òwú aláǹtakùn ipa tá mọ́ wà àwọn èèyàn tí ò sí tàwíìdì lára wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pèrú wọn kí lọ́wọ́ bọ́ta ee owó aláǹtakùn ṣe ìwọ bàbá àti ìyá ọ̀pọ̀lọpọ̀ ló ti fi àgbákò ayé látara owó aláǹtakùn yìí owó aláǹtakùn ẹni wọ́n ti dùn wọ́n mọ̀ wá wí dára wọn àbá kádórí kádórí àwọn èèyàn ti bò ó wọ́n ti ra ìwé owó aláǹtakùn Allah ya bọ́ ni sá òkà àtàgà òkà múrí kan nìyàn ó jẹ́ síwájú ó ti di múrí márùn nísìn gbogbo nǹkan lè òkà ń jẹ́ fún òkà jíjọ ma nẹ́bì náà máa ń pè tẹ́lẹ̀ wọ́n ti yí padà tó ti di òkà jíjọ lọ òkà ẹni tí ń kiri òkà yẹn wà kiri fáá orí tí yóò wá pépé yẹ kó máa ń jẹ́ kí sàkọ́ yẹ kó máa polówó fi bò tán. <laughs> mọ́tò kan táyé rẹ̀ ti bàjẹ́ náà ni èèyàn kan náà táyé tiẹ̀ náà ti bàjẹ́ náà ní ti ń wà ọ̀nà ti ìsìnkì tẹ́bá rẹ̀ yẹn ti ń bá wọn wà náà ti mọ̀ sí káì àpẹẹrẹ ìyá gan hàn lálẹ́ inú rẹ̀ fún mẹ́ta láti ìwọ gbọ́dọ̀ rárú òkà nǹkan káyé rẹ̀ dá. orí àwọn èèyàn wá ní pé nígbà tí òkè táwọn sí kò yí báyìí ní ti alkhawf kí a máa bẹ̀rù nǹkan níyàtọ̀ fún ọlọ́run ba àrọ̀já kí a máa níra kan lára nke a ìyàtọ̀ fọ́lọ́ ọba ní nǹkan tẹ́ẹ̀dá kan ò ní kápá láti dé ni azab yìí máa pa ẹran fún nǹkan mí ìyàtọ̀ fọ́lọ́ ọba kò yíba gbogbo eléyìí báyìí rèé ẹbọ ni so yíba nítì nínú nǹkan alákọ̀ọ́kọ́ tó ba ìsìláàmù jẹ́ ni ilé tí Muhammad bin Abdul Wahab ilé tí wọ́n ká wọ́n so a kàn gbìyànjú àti mú àwọn àpèjúwe míì sí lórí ẹ̀ náà kálíbà nínú ẹ̀rẹ́ ní forí kan lẹ́wà àfijú bẹ́yẹn bá fi lè sàjádà tẹ́yẹn bá fi lè ṣe sùjú ọ̀tẹ̀ kọ̀kọ̀ ni ó forí kan lẹ̀ ni fún nǹkan bí àtọ̀fọ́ náà bá pẹ̀lú àníyàn pé fi ń jọ́sìn fún nǹkan yẹn tí fi ń sin nǹkan yẹn àbọ̀gbà pé tóun ọ̀bá ṣe fún aburú ó tẹ̀hún ẹ̀mẹ́tẹ̀ nǹkan yìí ń bẹ́nu kúnlẹ̀ tó lè jẹ́ bọ́ máyà lọ́wọ́ tí yẹn bá gbà pé ah, àwọn bàbá yìí tẹ̀yìn ọ̀bá kúnlẹ̀ fún wọn aburú ó tẹ̀yàn èèyàn rí tẹ́ a èèyàn yá gan ọmọ èèyàn máa kú téèyàn bá kúnlẹ̀ fún wa wàláì ó dẹlẹ́bọ mo bá yí ẹbọ tààrà ẹbọ kọ́tọ́ wọn sọ o tiẹ̀ wá dájú ìkúnlẹ̀ yẹn kọ́ wọn pé òfin ń sìn wọ́n gbogbo tó bá kọ́ dájú ẹ̀kọ́ láyé nínú ẹ̀ eléyìí tó ga jù táwọn olùmọ̀ọ́kọ́ máa ń kà àdùá ìmọ̀ képe nǹkan mí yàtọ̀ fọ́lọ́hún èyí ò tiẹ̀ wá di tọ́rọ́ tọ́fọ́n kálí àwọn yẹn ń pè Ahmed Tijani lónìí àwọn yẹn ń pè Ibrahim Niyas lónìí ẹ́ gbogbo àwọn wòlíì ọ̀dọ̀ àwọn yẹn ń pè lọ́rin Ìlọrin kí a máa fa Ìlọrin kìrìà ìsìn gbogbo orú àwọn nǹkan wọ̀nyí kámọ́ tẹ̀ ń tí ń pè ànẹ́bí àyín sá àwọn yẹn tiẹ̀ ní ẹbọ tí wọ́n tiẹ̀ ti fẹ́ẹ̀ di ìtọ́tọ́ láwùjọ tẹ̀gbẹ́ àwọn tó kọ́lé ìjọsìn ńláńlá fún ìmọ̀ pé Jésù wọ́n kọ́lé ìjọsìn rárá tí ó tún tí ó ṣe rìn jẹ̀dẹ̀ ó lè tóru mọ́sálásí mẹ́fà wọ́n wá pe àwọn kẹrin rìn sí àfà nítorí kí ni ilé ẹbọ ìwọ mùsùlùmí náà ti ń talẹ̀ fún agbámọ́ fi ti ilé òsà lọ́jọ́ sunday sunday kò jẹ́ ìwà kọjá ọjọ́ sunday máa ní sinmi kírísítẹ́nì tí ọba nìkan ṣe nìkan ní máa lọ sunday lọ́jọ́ ní máa lọ church lọ́jọ́ sunday ẹ lọ́wọ́ signboard wọn nìsín gbogbo ọjọ́ ni ọ̀rọ̀ lọ́jọ́ kìíní kan àwọn kwaya ọ̀rọ̀ lọ́jọ́ kìíní kan prayer special prayer wọ́n wá ka gbogbo ẹ̀ gbogbo ọjọ́ ọ̀sẹ̀ pátá ọmọ kòrí church ni láti lọ tẹ́bọ. nàá ọfẹ́ lọ pe ànábì àyínsá lẹ́yìn ọlọ́run ẹ̀rí mi gbọ́yé sẹ́mọ̀ wípé ẹbọ tó ti di ẹbọ tó ti dórí rédíò ẹbọ tó ti dórí tv let us pray in the mighty name of jesus father we thank you a'udhu billah wọn wà ní ìwọ náà close your eyes nílé ìwọ náà bá close your eyes wàhálà ló close yẹn o ojú tó di yẹn wàláyé ojú ẹbọ ló di o àlọ́ àwọn ìjọba wọ́pọ̀ sílẹ̀ yorùbá ọwọ́ pọ̀ sílẹ̀ Yorùbá wà láì gbogbo ẹ̀sìn làwọn máa ń ṣe gbogbo ẹ̀sìn làwọn máa ń ṣe ẹ́ àfikọ́ ọlọ́run ọba ni kó sànú yàn ọlọ́run ọba onìkan ni kó sànú wa so eléyìí ni ìran alákọ̀ọ́kọ́ nínú ìran ẹbọ àṣírkú fi ìbádàtì láhi àṣírkú fi ìbádàtì láhi ta'ala sèkì wọn ṣe sẹ́f wọ́n ní àṣẹ́rù àlàyé ẹgbẹ́ mo ní tíra sèkì ọ̀zán náà títí ká ka nǹkan títí sọ wọn ní alhamdulillahi rabbil alamin gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn tọ́lọ́wọ́n bá ní ṣe ọba gbogbo àgbáńlá yìí tọ́ba ní alàlámù tọ́ba ní àgbáńlá yìí àgbáńlá yìí pọ̀ o a ní alamul ins àgbáńlá yìí àwọn ènìyàn èyí ló máa ń yé wa dáadáa a ní alamul jin àgbáńlá yìí kan bẹ àgbáńlá yìí àwọn àjẹ̀nú ni táwọn ní mọ̀ àwọn náà sì ń bá tẹ̀lé ẹ̀sìn àwọn náà ń pè ní asakọlad èyàn àtàjànú a ní alàálàmú asòfin àgbáńlá ayé tilẹ̀ a sì ní àgbáńlá ayé titòkè àwọn màláìka náà wọ́n ní alamul màláìka a ní àgbáyé àwọn màláìka àbí a ní àgbáyé àwọn kòkòrò a ní àgbáyé àwọn ẹranko a ní àgbáyé àwọn ẹja tí ń bẹnu omi kò rí bá ní sùn àgbáyé pọ̀ ta ní ọlọ́run ọba ẹni rọ́bù gbogbo pátápátá tábà ní rọ́bù làálàmì kò rí bá ní sùn ọba gbogbo àgbá ńlá ayé yanyan ọlọ́run ọba yìí òun lọ́ba tí ń rè wọ́n òun lọ́ba tí ń darí wọn òun lọ́ba tí ń fún wọn níjẹ̀mú tábà ní rọ́bù gbogbo àwọn eléyìí túmọ̀ sí ọlọ́ba tó ní kápá lórí wọn gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí àtẹ́lẹ̀ta àmà àtẹ́lẹ̀ta àmà nínú àwọn ẹ̀dá wọ̀nyí ọpẹ́ ní fọ́lọ́wọ́n o ẹ̀yìn ní fọ́lọ́wọ́n náà ọba tó jẹ́ sí pé òun lọ́ba gbogbo àgbáńlá yìí وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد àlàáfíà ọlọ́wọ́n bá ìṣẹ́ ọlọ́wọ́n bá kó máa bá nàbì sallallahu alaihi wasallam kó máa bá òjíṣẹ́ wa kó máa bá nàbì wa Muhammad sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà lápapọ̀ lẹ́yìn náà wọ́n ní fa innahu yajibu ala al-muslim an yakhafa ala dinihi ó jẹ́ ọ̀ràn èèyàn lórí mùsùlùmí ó jẹ́ ọ̀ràn èèyàn lórí mùsùlùmí an yakhafa ala dinihi kó máa bẹ̀rù báwo lẹ̀sìn òsì ní bàjẹ́ ìyẹn máa ń bẹ̀rù ní gbogbo wà pé ẹ̀sìn mi ọlọ́run ẹ̀sìn mi bóun ni mo fẹ́ mójútó tí òsì ní eré ìdáwò kí ń bẹ̀rù yẹn kí láà máa ń bẹ̀rù ee owó mi ọlọ́run mọ̀mọ̀jọ́ parun ee bísíǹnẹ́sì tí mo ṣe bẹ̀rẹ̀ yíwọ ọlọ́run àdákùn torí ọlọ́run ọlọ́run ee ọmọ mi tó wà lórí àjò ọlọ́run dákun ee ọlọ́run àwọn bẹ̀rù kẹ́sìn wa mára rè fa innahu yajibu ala al-muslim an yakhafa ala dinihi ó jọ hàn yà lórí mùsùlùmí kó máa bẹ̀rù lórí ẹ̀sìn rẹ̀ báwo ni ó ṣe ní bàjẹ́ akthar mimma yakhafu ala nafsihi wa ala malihi ju bí ṣe ń bẹ̀rù lórí ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ lọ ọjọ́ ọ̀ràn àyàn fún wa ká ní ìbẹ̀rù lórí ẹ̀sìn wa báwo lẹ̀sìn wò ṣe ní ráre báwo lẹ̀sìn wò ṣe ní bàjẹ́ ju bí a ṣe ń ní bẹ̀rù lórí ẹ̀mí wa báwo lò ṣe ní bọ́lọ dùn ti bá a ṣe ń ní lórí ẹ̀mí wa báwo làárẹ̀ ò ṣe ní bá lọ ju bá a ṣe ń ní lórí ẹ̀mí wa báwo ni tá a fẹ́ ò ṣe ní bá àti dúkìá wa báwo lò ṣe ní parun lọ. mimma yakhafu ala dinihi ẹ́ kí làwọn nǹkan tí ó fi wá máa páyà lórí ẹ̀sìn rẹ̀ tẹ́sí rò fi níbàjẹ́ kí làwọn nǹkan yẹn mimma yakhafu ala dini kí làwọn nǹkan tó gbọdọ̀ máa páyà lórí ẹ̀sìn rẹ̀ tí ò fi ní jẹ́ kẹ́sìn rẹ̀ bàjẹ́ yakhafu ala dinihi min al-fitan èèyàn gbọdọ̀ máa bẹ̀rù lórí ẹ̀sìn rẹ̀ kú òǹbí kí fìtínà má bá ẹ̀sìn yà kí fìtínà má bá ẹ̀sìn yà yà ọjọ́ kan tí mo ń sọ̀rọ̀ ìrújú ìrújú ẹnìkan nínú àwọn tí nǹkan òye nílẹ̀ yìí pé à ìrújú làwọn wọ̀nyí ń kan àkìrí wọn láà ọmọ jàbàtà ni yẹn wọn ní jàbàtà ni máa ń sọ̀rọ̀ rújú jàbàtà ni Sheikh Fauzan náà báyìí títí wọ̀ bá yé yín ẹ ò kì í ṣe ń gbẹnu yín dá níná ẹ ṣe máa ń dá sí ní tí ó kàn yín kásọ̀ yẹ́ bá àwọn kan bẹ wọ́n bá sà wọ́n ń fọ́n ìrújú káàkiri láwùjọ wa tó lè ba sàlàfíà jẹ́mọ̀yàn lára káma wá kílẹ̀ àti ìrújú làwọn wọ̀nyí ń sọ o ìrújú kọ́ ni ah ìrújú láńgbèjì jàbàtà ni àwọn ọmọ jàbàtà ẹni yìí sì lọ kọ́ sórí ẹ̀rọ ayélujára àwọn tó wà ní báyìí tán ma nǹkan tí mo sọ ìwọ́n ti ma Sheikh Fawzan ní èèyàn gbọ́dọ̀ máa bẹ̀rù aladinihi lórí ẹ̀sìn rẹ̀ ní tí máa bẹ̀rù kọ́ máa bá ẹ̀sìn yàn minal fitan báwo ni fitina ò ti ní báyàn nínú ẹ̀sìn wàtúbùhàt báwo ni rújú ti ní báyàn nínú ẹ̀sìn ọ̀nà tí wọ́n wà máa gbà ní pé gbogbo ń tẹ́ bá ti mọ̀ tó yẹ pé eléyìí lè kó rújú bá mi nínú ẹ̀sìn abẹ́ni ìrí ìrújú lọ́wọ́ ẹ máa sá fún torí pé tí ìrújú bá ṣẹlẹ̀ tí ó nínú ẹ̀sìn torí gbogbo ìgbìyànjú táwa ń ṣe táwa ń ké yìí àwa ń sojú ṣe tiwa ni àjùmọ̀bẹ́ náà ọba kọ́lọ̀ ń dé kó gbọ́ torí tó bá gbọ́ fórí ara rẹ ni ìní bá <laughs> nígbà tó gbọ́ tẹ́lẹ̀ kí lọ wá sí mi àìgbọ́n rẹ ò ní ní kémi jíya kémi máa ń ti wá gbọ́yìn ní ládàá tó yẹ ní ni ó pé é rí mi gbọ́ ṣùgbọ́n ẹ̀ orí ara wa là ń lọ fún orí ara wa là ń fún káwọn kó tàn jẹ tàn wàlọ́ ilé ìwé sọ̀rọ̀ ẹ̀sìn o tágbógbó yẹn ti o ẹ́ lọ ẹ̀sìn tó clear lọ kíni o ẹ̀sìn tó clear kúrò níbi àṣubuhad wọ́n káwọn èèyàn kẹfẹ́ máa járu jùlẹ̀ fáwọn èèyàn ẹ protesti ó lè má jẹ́ tẹ́yìn bá ti rí èèyàn tó bá gbédè yóò mọ̀ pé ìtumọ̀ rẹ̀ náà ni pé ó lè ó lè jẹ́ kòrò jù náà nù ó lè gbogbo owó bá ṣe wá láwọn clarify rẹ̀ tó náà wọn wá tọ̀gbà wọn wá sọ fún wa ìgbà tó lè jẹ́ kòrò àti irú àwọn protest tí ó jẹ́ ọmọ pé rújú máa ń fi ẹ́ yẹn. ó ní ó lè má jẹ́ kòrò ok fine kí làwọn àpèjúwe protest tó lè má jẹ́ kòrò jẹ́ nígbà tó bá ní protest èdè òyìnbó ni tí bá sọ fún yín nìsí pé intanẹ̀tì ò dá o kò tẹ́ mi lọ́rùn o nínú èdè ìbomọ ti protest mi ṣé ìyóò là ń hájú sí ṣé ìyóò là ń hájú sí gbogbo yẹn náà mọ̀ pé yẹn kọ́ ni argument wa àní demonstration ká bọ́ta ká máa ṣèwọ́de we no go gree o we no go gree pàṣẹ máa ń wí náà nù ẹ táwọn gẹ́ẹ̀sì táwọn ẹni náà mọ̀ sí protest against ìjọba pé police the oil cabal not the masses irú àwọn protest àwọn àbí èyí ò náà mí protest yìí

ìyẹn lè lọ bá olórí àwa náà gbà bẹ́ẹ̀ ó tẹ̀rẹ̀ lẹ́nu súnmọ́ yìí pé kíyàn lọ bá olórí pé ní kọ̀kọ̀ pé àtúntẹ̀ ti yóò dá o ẹ̀rí rẹ̀ ẹ̀rí rẹ̀ o sẹ́ńpẹ́ lọ pọ̀sẹ́sì fún olórí náà nù irú pọ̀sẹ́sì ń ṣẹ̀rí àìsílámù faramọ́ yẹn pé ẹ lọ bá olórí ní kọ̀kọ̀ ẹ wá fi àìbùn ọkàn yín hàn ẹ fi ẹ̀hónú yín hàn pé ti ń ti ọ̀dà bí. ṣùgbọ́n tẹ wá bọ́ ta ní gbangba tẹ máa ṣe ìwọ́de eléyìí tẹ́ ni ìwọ́de burúkú ẹ̀rí mi gbọ́ náà tí bá fẹ́ sọ̀rọ̀ fún yẹn pé ìwọ́de lè má mẹ́ni ó lè má mẹ́ni kúrú tí mo sì gbà pé ìtumọ̀ rẹ̀ ni pé ó lè mẹ́ni náà bí mo gbọ́dọ̀ sàlàyé fún àwọn èèyàn ìgbà tí ó ní ilẹ̀ àti irú àwọn ìwọ́de tí ó ṣe kìnnì. ilé kí lásán wá fi àwọn èèyàn sínú ìrújú tó yẹ pé wọ́n wá pé tó bá wá rí ìwọ́de kan wọ́n àní wọ́n kúkú ti ní ìwọ́de ó lè má mẹ́ni kúrú jù tó bá tún ti rí ìwọ́de kan wọ́n kúkú ti ọkàn fẹ́ ọbẹ̀ tó wọ́n di pé tọ́ba tó wá rí ìwọ́de kan táwọn kan wọ́de rìn yá ẹ̀ máa wúwo ti ní wọ́n lè má mẹ́lì khuruj àbí. ìyẹn pè ní khuruj òní kó dìgbà tí wọ́n bá sọ pé mo fẹ́ gbàjọba àwọn àtúnà ti ṣàlàyé yẹn tó clear kò yí báyìí wọ́n ti ṣe àlàyé rẹ̀ tó clear dáadáa tí kò sí èròjú mbẹ́ tó wákàn ya nítorí pé ṣéèkì sọ̀rọ̀ nípa pé ìyẹn gbọ́dọ̀ gbé ẹ̀sìn rẹ̀ sá ìyẹn gbọ́dọ̀ máa bẹ̀rù ẹ̀sìn rẹ̀ ẹ mẹ̀rẹ̀ fitani wọ́ṣubuha kúrò nídìí gbogbo àwọn tó bá ti ń jẹ́ fitna àti ń tánpè ní ìrújú ìyẹn gbọ́dọ̀ máa gbé ẹ̀sìn rẹ̀ sá fún kò yí báyìí nìsín ibẹ̀ láti yà síbẹ̀ àníbi tá àti mọ yanjú àwọn yẹn. kama qala an-nabiy sallallahu alaihi wasallam wọ́n ní gẹ́gẹ́ bí anábì ní dájúdájú fitna ó ṣẹlẹ̀ fitna ó ṣe kí ni o yóò ṣẹlẹ̀ innaha satakunu fitanu kàkítọ̀ al-laylil muzlim anábì ní fitna yóò lágbára gẹ́gẹ́ bí èjídé òkùnkùn òru bí ṣe máa ń bo ara wọn tí ó wà tí ó wà tí ó wà tí òkùnkùn yẹn wà bolẹ̀ gan yẹn fitna yóò lágbára bẹ́ẹ̀ tó tó bá ní kíkọ́ ẹ̀ jẹ́mìíràn kíkọ́ ẹ̀ ní kíkọ́ ẹ̀ kàkíkọ́ ilẹ̀ ìlú mọ́bìlì gẹ́gẹ́ bí òkùnkùn òru bí ṣe máa ń bora wọn mọ́lẹ̀ tí ó wà dúdú tí ó dúdú sí kan tí ó dúdú kiri bí tí bẹ́ẹ̀ ni fitna yóò ṣe lágbára tó tí ó sì mọ àwọn èèyàn dárú bí òkùnkùn òru táwọn èèyàn ní ma ní tí ṣe mọ́ táwọn èèyàn ní dá nǹkan màmá yusbihu ar-rajulu mu'minan èèyàn máa jí ní múmìnì àwọn olùmọ́jọ́gbà ẹgbẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn máa jí lẹ́ni tí ó ń ṣe léèwọ̀ ẹ̀jẹ̀ ọmọ ìyá rẹ̀ ẹni tó gbà wípé ẹ̀jẹ̀ ọmọ ìyá òun èèwọ̀ ni kóun tálẹ̀ ọmọlúwàbí ọmọ ìyá òun èèwọ̀ ni kóun bà jẹ́ dúkìá ọmọ ìyá òun èèwọ̀ ni kóun gbà yóò jí lẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ wàyúùm ti kàfíràn nígbà tí ó bá dẹ̀ ti jọwọ́ ọ̀rọ̀ lẹ́rẹ̀ẹ́ yóò ti di káfíìrì tí wọ́n ní pé yóò ti dẹni tí ń ṣe ẹ̀jẹ̀ ọmọ ìyá rẹ̀ lẹ́tọ̀ọ́ látara fífún ibi tí ó lágbára dé ó jí láàárọ̀ lẹ́nu tó gbà yí pé títẹ̀jú ọmọ ìyẹn nílẹ̀ èèwọ̀ ni o ṣùgbọ́n ẹ̀jẹ̀ máa fi dìrọ̀ lẹ́rẹ̀ẹ́ níbi tí ìrújú àti fitna yóò lágbára dé yóò sì ti padà dẹni tí yóò mọ̀ sí lẹ́tọ̀ ìgbàdúkì ọmọ ìyá rẹ̀ ìta ẹ̀jẹ̀ ọmọ ìyá rẹ̀ sílẹ̀ ìbá ọmọ ìlú àbí ọmọ ìyá rẹ̀ jẹ́ tó ti dẹni tí ó mọ̀ tí ó gbà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. nam nínú hadith wẹ́rẹ́ tó wà nínú sahihu muslim anábi ní bàdírù bil a'mali fitana anábi ní ẹtẹtẹ ẹtẹtẹ máa ṣe iṣẹ́ olóore báyìí síwájú kásìkò fitna tó dé bàdírù bil a'mali fitana ẹtẹtẹ máa ti ṣe olóore báyìí síwájú kí tó lásìkò fitna yẹn rèé àsìkò yẹn ẹfẹ ṣe gan kò ní sí kò ní àìrójú ọmọ tẹ́lẹ̀ nínú ìlú tẹ́rí fitna tánàbí ń sọ yìí kìí fitna kìí ṣe pé àlùsùn náà ó bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé ìrújú àwọn oníbídíà àbí táwọn oníbídíà jà lè dirú rẹ́ẹ̀lì èyí ń kọ́ná ń pè ní fitna o ẹlẹ́dà ń pè ní fitna láwùjọ ẹ̀ pé ẹ̀ eh, fitna ti ń ṣẹlẹ̀ yẹn mọ́dà èyí wọ́n pè ní pè ní fitna o ìṣàlàyé ẹ̀sìn ìyọ ìrẹsì kúùnù kàńdá iná ń pè yẹn o fún ẹ̀ pè yẹn ní fitna o iná ń pè ní fitna tí anẹ́bí ń rìfẹ́ sí ní báyìí òun ni kí mùsùlùmí méjì dájú ìjà kọra para wọn rélé tó ṣẹlẹ̀ láàrin Muawiya àti àfáwọn Ali ibn Abi kí wàhálà dé ẹ́ à ń sàlàyé manhaj kí ẹ̀ka fẹ́ da manhaj wù ká sàlàyé rẹ̀ ìyẹn ò n ń pè ní fitna o inú ọmọ tí pẹ́sí ń pè ní fitna yìí láyé bẹ́ẹ̀ni ká fẹ́ ọfẹ́ lọ ìfọwánu mùsùlùmí mọ́nu alùsùnà àwa ní fitna nìyẹn lọ́dọ̀ ẹ̀mẹ̀ mọ́bí tẹ́yìn tí wọ́n ráwọn àgbóyé yìí tí wà láì ní ìmọ̀ àfikọ́nà ọ̀dà kó sànù wà láwùjọ yìí ni àwọn bí ìfẹ́nú bí ìfẹ́nú tẹ bá tú ẹ̀mí ẹlòmíì wò ìdí ń pè ní fitna ní pé ha àdúrà àwọn afáyí lẹ́fẹ́ jábọ́ fitna rẹ̀ lè yí ẹgbẹ́jà fitna rẹ̀ rẹ̀ sí ẹ̀ àdúrà àwọn ẹ̀sìn ńlá látàwọn afáyí fẹ́ jábọ́ ńkọ́ àdúrà ẹ̀sìn ńlá látàwọn afáyí fẹ́ dàrú ńkọ́ nàám àhà àbà èyí ló fi pè ní fitna ẹ ti jẹ́ ti yangu tó ti ń pè ní fitna yẹn ìwọ ọlọ́jọ́ ti fitna fún ìwọ ni ó ń ti fitna <laughs> orí mẹ́gbọ́ yé kìí ṣe ti fitna kankan ìṣàlàyé manhajù ni ẹ̀ tí ọ̀nà sáà kò dẹ̀ sí nígbà tí nǹkan bá ti fẹ́ dàrú báyìí kò sí kírú ẹ̀ mọ́tẹ̀lẹ̀ ẹ lọ́ka ìtàn Islam àwọn afẹ́sìn gbogbo tí wọ́n jà nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni ogun tí ibùdó sẹ́ni ajá nìyẹn wọ́n ti mọ́lé bá ṣe ń ti mọ́lé náà ń filẹ̀ ẹ̀wọ̀n ọlọ́pàá kú sí pé fítínà náà nù ìmọ̀ mi mìíràn sẹ́ni ajá ń fa fítínà lẹ́sẹ̀ àbí nígbà táwọn kan tán pé fífi lẹ́sìn fún wa ìgbà tí láàrin ìmọ̀ mamadi tó ń pè àkídà jà níyà mọ̀rẹ̀tẹ́sílẹ̀ lákìdá fún wa mamadi jà lógun àbẹ́ẹ̀kọ́ ni gbogbo alámọ̀ ṣé fítínà náà nù ẹni àìmọ́ ah, fítínà rẹ̀ lè yí o ẹ táwọn kan fẹ́ máa pe àkídà mẹ̀tẹ́jìlá àkídà jàmíyà lákìdá àlùsùnnà Imam Muhammad wá dúó tí wàhálà yìí tẹlẹ̀ tó yẹ pé Imam Muhammad sì dúó lórí bẹ́ẹ̀ àyẹ̀bẹ̀kọ́ ni tí màmá rẹ̀ sọ pé àtọ́ba kan sọ́ba kan inú ẹ̀wọ̀n ni ẹ́ tí dídá fẹ́ di súnà máa wùyàn lọ́wọ́ tí súnà fẹ́ di dídá ẹ́ tó ní dídá fẹ́ di alùsùnnà tálùsùnnà káwọn kan wá dìde pé áá ah! lójú ayé tí wá kọ́ lé yóò ti ṣẹlẹ̀ kò yíba nìkan èyí wọn ni ò mọ ibi sẹ́yìn tí rí definition ti tó lé mi ò mọ èmi ò tiẹ̀ emi àwọn tíra tẹ̀ ń gan èmi tó lẹ́sìn clear gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ń wá ọ̀rọ̀ tó clear rí wallahi yóò rí kó rọrùn ń sàfẹ́ni tó fúnra rẹ̀ oríṣiríṣi àwọn ọ̀nà láti fi ba òdodo jẹ́ làwọn èèyàn jẹ́ bọ́n ṣe máa ń pe ànábì náà bẹ́ẹ̀ ẹni bí pé kẹ́pẹ́ lákọrin bí kẹ́pẹ́ ní wéèrè bí kẹ́pẹ́ lókùn ìdán nítorí káwọn èèyàn bá gbọ́n náà irú ẹ̀rẹ́ ti ń bẹ láyé nìsín láwùjọ nìsín oríṣiríṣi ni làwọn èèyàn fi ń làwọn èèyàn ń sọ káàkiri nǹkan ní ẹ ẹ ìmọ̀mọ́ amadi ó ní gbogbo wa yín yẹ́sẹ̀ wa ń gúùfù yìí kò sí mú sínú yín kò sẹ́ni tó lè ṣe fatuwa torí màmá ọ̀dọ́ tó lè ṣe fatuwa àdìsí àdíjì five hundred thousand kí àti olùsèfà tiwa tí ń bẹ lórí tiwọn nítorí pé wọ́n gan tó ń sọ gan wọ́n gan pọ̀ dé mu gbogbo àwọn tó kù ẹ̀jẹ̀ ọ̀nà sáà ní àwọn èèyàn pàwọn ẹ̀jẹ̀ ń bá sọ̀rọ̀ ọjà mokun mẹ́kọ̀ọ́ àbí wọ́n sọ pàwọ́ ajẹ́ àròbó ẹ̀jẹ̀ ọ̀nà sáà tí wọ́n kọ́ wá rọ́pò kàlẹ̀ tẹ́lẹ̀ five hundred thousand la wí o kò sí fifty lórí àwọn afáàfin ẹ̀tọ́ kò sí fifty lórí wọn tó fi ṣe fatiwa wọ́n gba wọn ní mufti ọwọ́ àmọ̀ fi yóò condemn ẹlòmíì ẹ̀rọ ayọ̀ ọ̀yà ẹ̀rùn ha Kùránì àwọn ẹ̀rùn tí wọ́n sọ nǹkan ha Kùránì àwọn tí wọ́n sọ nǹkan wọn ha kódà kíkà gan òdúró tó owó àwọn ẹ̀yìn tẹ́rí ojú ti là kọjá kéèyàn kankan máa kan fẹ́ wọ́n bóyá nítorí pé ọ̀nà kan lòún gbà kẹ́kọ̀ọ́ síra yìí kó wá fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ di gbígba bàbàrà kan táwọn èèyàn lórí rèé sọ́mọ àwọn èèyàn burú gan àwọn èèyàn wíkẹ́ẹ̀dì gan láwùjọ wa yẹn ó sábẹ́ pé rẹ̀ náà ní nǹkan pé òun ṣe báyìí òun ṣe báyìí òun ṣe báyìí tí ọba ti wá lè ṣe òun ọ̀nà tó ń gbà tó pé ọ̀nà míì ọ̀nà gbà ń tiẹ̀ tí ó rá ní sí tóun náà ti rí tí ọlọ́run fẹ́ kó rí hun yóò máa ní ẹ ọ̀nà báyìí ó gbórú àwọn ilé tó ń sọ yẹn ọ̀rọ̀ kan tó yẹ pé ọ̀rọ̀ lásán ni ma anzalallahu biha min sultan ọlọ́run ọba òṣèré kankan kalẹ̀ lé lórí ma anzalallahu biha min sultan ọlọ́run ọba ni kó sànù wa ọ̀rọ̀ àwọn èèyàn láwùjọ wa yìí àwọn ṣubuhá ti pọ̀ gan tó شو شيخ فوزاني يخاف على دينه من الفتن والشبهات وجد حديثا قال وكما قال النبي صلى الله عليه وسلم إنها ستكون فتن كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا إن بامين لا إن يوديرا لا لن يتيا جامو مني نين با جابا في ديو جبا يجمع ما يوتي ديكي فيه جابي أكبر يتمو يتولي كان يبيع دينه بعرض من الدنيا àwọn èèyàn máa ta ẹ̀sìn wọn báyìí nítorí ayé wọ́n máa fi ẹ̀sìn wọn wọ́n máa ta ẹ̀sìn wọn nítorí dúkìá ayé tó fẹ́ rí ẹ ẹ mọ̀ bí àwọn èèyàn ṣe ń ju ẹ̀sìn ilẹ̀ lónìí nítorí pé torí ayé ẹlòmí nítorí iṣẹ́ ẹ ó ti harun gbàdánù àfà kí ló jùlẹ̀ nítorí ayé o ẹ́ àbíkò kílẹ̀ àtọ́rùn-ún ẹ̀sìn ni ó ti há dànù nítorí ayé àbí àwọn kan sì fọ́n fatuwa bẹ́ẹ̀ fatuwa ro ọlọ́run ọgbọ́n sànú rẹ̀ dé hmm? ẹlòmíì ó ti di muslim ń ṣe isbal nítorí ayé ẹlòmíì sí ẹ̀há dànù nítorí ayé ẹ́ wọ́n ní kọ́ lọ sí torí pé kó lè gòkè tó bá ti lè gòkè rèé ọmọ àfàwọn mùsùlùmí lọ́wọ́ gòkè ah wàláì wọ́n ṣe fájọ́ tó òfin ní bá ọlọ́pàá ní dáadáa fún ọ nítorí àǹfààní pọ̀fẹ́fà mùsùlùmí gòkè lọ́wà sọ ẹ̀sìn ara rẹ nù lọ́bẹ̀sìn jẹ́ o mójútẹ́sìn rẹ o mójútẹ́sìn rẹ kò sí kẹta o ká lè máa rí ọlù náà ní ọkọ̀ bá ti gòkè tó lówó tá ká lè máa rí ọlù láti fi ṣe dáwà tí wọn ká máa gbó lọ́wọ́ rẹ̀ àbí kò máa sponsor ẹgbẹ́ kò máa fà àwọn ọmọ ẹgbẹ́ gòkè so ìwọ ìwọ ọlọ́wà ọ wá sacrifice ẹ̀sìn tiẹ̀ àfàtúwà burúkú ọ sacrifice ẹ̀sìn rẹ ẹ ẹ mọ̀ fáwọn fájà yẹn bẹ̀rẹ̀ àwùjọ wáyé fa ẹ ìwọ ọlọ́run sanu wa o àwọn fáwọn ọ̀hún sì ń jẹ́ pé fájà tí wọ́n bá fẹ́ràn àwọn èèyàn mú ni àwọn èèyàn pọ̀ nínú ìdáhùn yóò jókòó lọ́tọ́ wọ́n lanú lẹ̀ sáà máa fásitì fásitì ọ̀rọ̀ fásitì àfẹ́nú ẹ̀fọ́ bá yẹ ẹnì mọ́ kọ̀ndẹ́mù ẹnì kankan tí ó ta burú ẹ̀ sáwọn ẹ̀rọ ẹ̀ sáwọn ẹ̀rọ àmú unity unity unity kọ́ post office ni. ẹ dà máa pè pè sí ọlọ́ tí wọ́n bá ṣe unity ẹ̀ mọ́ tọ́ bá ṣe ní ká unity lórí mi ọlọ́run bá lè gẹ́lá sàlàyé ẹ̀ náà inú al-Qur'an nígbà tọ́lọ́ bá lè gẹ́lá ń pè wá sí unity wa'tasimu bihablillahi tàbábẹ́ ṣe unity rẹ̀ tàbẹ́ unite rẹ̀ bí hablillahi jami'a ó gbọ́dọ̀ nípìnlẹ̀ tá unite lé lórí sípìnlẹ̀ yẹn ọba ti lè ṣe rẹ̀ gbogbo unity tẹ̀bálẹ̀ ní àyà Kùránì yọmọ jẹ́ ìdílé lórí pé tahsabuhum jami'an wa qulubuhum shatta ẹ̀rọ yìí pé wọ́n unite ni ẹ̀rọ kan unity ni irọ́ united nínú ẹ̀mí ẹ̀kàn rí wọn pé nínú ara physically wà united but nínú ẹ̀mí unity ẹ̀mí ló dẹ̀ lágbára unity ara tó pé unity ara ò kódà ní ara ọlọ́run bá àlejò unite ìbẹnu wa dúdú ìbẹnu wa ga ìbẹnu wa kúrú ìbẹnu wa tí ìbẹnu ọ̀gá ìbẹnu wa sanra ìbẹnu wa tínrín ẹ ìbẹnu wa jẹ́ aláwọ̀ funfun jẹ́ aláwọ̀ dúdú ni sá unite ń ara ìka ọwọ́ rẹ̀ náà tó unite unity ara kọ́ náà ń unity unity ẹ̀mí ni unity àkídà ni àwọn àbá ní kẹ́límọ́tù tawhid kọ́bílà tawhid kẹ́límà ẹ̀ rí gbóló yẹn kẹ́límọ́tù tawhid kọ́bílà tawhid kẹ́límà ẹ̀ já wọ́n pẹ̀pẹ̀ sí gbóló tawhid náà síwájú ká tó máa pẹ̀pẹ̀ sí tawhid kẹ́límà pé ẹ̀jẹ̀ kẹ́nu wá ṣọ̀kan tí gbóló wá ṣọ̀kan tí gbóló wọn bá ṣọ̀kan kákọ́ sí kíni kẹ́límọ́tù tawhid tawhidul kalima akàgbé kan sáájú àti gbé sẹ́yìn ìtumọ̀ sí ìyàtọ̀tọ̀ orí àwọn olùmọ̀ pé bàjẹ́ pé kẹ́límà tó tawhid qabla tawhidul kalima kò yí báyìí nìsín ẹ bá jẹ káwọn èèyàn tàn ọlọ́run ní kó bá yín o ọlọ́run ní kó bá yín o ọlọ́run ní jẹ́ sìn oníkẹ́ máa wá ẹ̀rí mi gbọ́yé òdodo ní kẹ́ máa wá òdodo ẹjù fẹnúlẹ̀ ẹ wá òdodo tààrà ẹ̀sìn tó clear tí ọjọ́ mọ̀ pé ẹni ẹ̀sìn ìṣẹ́pẹ́ ti fẹnú tó tẹ́ ọlọ́run fẹ́ fẹ́ ọjọ́ mọ̀ kọ́ bá fẹnú ẹ̀ mú lò fi ń tẹ̀lé tí ẹ̀ á tọrọ ọ̀dà bá ní káwọ́ fásitì yìí lọ́la pé òun rà pé òun rà kọ́ da jù kí ló dé tòkó sí ìfẹ́nú ọlọ́run bó sanu so àwọn èèyàn ti ta ẹ̀sìn wọn gbà mí rèé nítorí ayé so wọ́n ní palimuslimu ah, eh, palimuslimu ma dáma ala qaydil haya mùsùlùmí rèé lórí nǹkan tó bá ti bẹ̀ ń lé ayé ma dáma ala qaydil haya lórí nǹkan tó bá ti bẹ̀ ń lé ayé فإنه معرض للفتن إذا يعني بايري معرض للفتن يعني توا exposed في فتنة ẹni tí ó wà exposed ẹ̀dàkùn yóò bá wùdà lè fi tú yẹn náà ẹni tí ó là fún òbí fitna ní ẹjọ́ pé fitna ò fitna ò jìnà sí ni tẹ́yìn bá ń bẹ́ lé ayé o èyí ò lé sí ẹ̀ níbalẹ̀ ló tó fi jẹ́ pé àfa àwa Abdullahi ibn la yu'manu alayhi alfitna àbí mẹ̀ǹkánà mọ́ta àṣíyà nínú ẹgbà wa mi ẹni tó bá fẹ́ máa kọ́ sí àwọn èèyàn kan láyé tí wọ́n fẹ́ máa tẹ̀lé lánàá àwọn èèyàn kan fẹ́ máa kọ́ sí àwọn èèyàn kan àwọn tó ti kú yẹn máa tẹ̀lé torí èèyàn tó wà ń lé ayé rèé a nífọ̀kànbalẹ̀ sí lórí fitna o àbí kọ́nà bá nígbà gọ́mọ̀dé kí fitna bá wa ìgbà mélòó lèèyàn fi ń yí padà ẹ́ ọlọ́run bá mọ́ ti wá lẹ́nu tí yóò yí padà sáburú torí báyìí so ẹlẹ́gbẹ̀ẹ́ tọ́ra yín o ó ń kálukú mẹbi tó ń pèpè lọ́wọ́ àwọn tó jẹ́ ẹjẹ́ǹtì àwọn àdìkọ́nù mùsùlùmù wọ́n mọ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀ wípé àwọn èèyàn ti gbọ́ àgbọ́yé àdìkọ́nù mùsùlùmù dáadáa láwùjọ wa táwọn bá jáde pẹ̀lú kinní yẹn àwọn ò àwọn èèyàn ó àwọn èèyàn tó ti gbọ́ yóò ṣe kinní lẹ́sẹ̀ já fi nǹkan yìí pamọ́ rèé ká gbé sàlàfíà ṣáájú kò yí báyìí nísìnyí kó lè jẹ́ sí pé agency àwọn àlẹ́fọ́wánù ìfòmù ni wa so that a lè rí wọn fi tàn ẹ̀rí ń gbọ́ yé òun làwọn bọ́ọ̀dà táwa ń sàlàyé yìí àlẹ́fọ́wánù ìfòmù ní bíbí àní wọn ẹnu àwọn àbá sì kò lórí ẹ jẹ́ káwọn náà bọ́ọ̀tà kẹ́ sàlàyé àlẹ́fọ́wánù ìfòmù àbí wọn ẹ tọ́da ẹ̀kanu méjì ẹ bọ́ta ẹ sàlàyé alùsùnà ẹ pè wọ́n lálùsùnà sáyé àlẹ́fọ́wánù ìfòmù nù alùsùnà ni wọn tàbí kẹ́ ẹ sọ fún wọn sálùsùnà ẹ sàgbọ̀dọ̀ kọ̀ọ̀kan láti wọ́n sọ pé ò ní nǹkan tó fi háìdì tí ni gbogbo yẹn láti bàtà ti ń dẹ̀rẹ́ dáwà yìí nìsín yìí kákà jùlọ ọ̀rọ̀ yìí nìsín báyìí nìsín gbogbo yẹn ti mọ ibi táwa ń pé táwa ń pé a lè sọ mo lè bọ́ta pẹ̀lú gbogbo ẹnu mi ti gbà pé àwọn àlèfò òun ní súnà ni wọ́n ká kó wá mọ̀ pé àti jáde síra wa tán àbí oníbídíà ni wọ́n àbí ẹ ẹ get point ni o ẹ get ọlọ́run bá rẹ bá rọ́dà kó sànù wa ṣùgbọ́n káàkà máa sáfà máa yìí èmi ò mọ́ di tí afẹ́ bá irú yẹn jẹ́ abẹ́ bá dé níbi ọ̀rọ̀ kò sí nǹkan kan tí kìí bá ti pé ọ̀nà láti kó àwọn èèyàn sínú wàhálà sọ àwọn èèyàn rẹ̀ falmuslimu madama ala qaydil hayati fàyínà mu'arradun lil fitan wa mu'arradun lirridda mùsùlùmí tó bá sì wà ń lé ayé rẹ̀ ó wà expose di kó ṣe rí dà o kọlọ̀bà lè kọ́ wọ́n má di kó ṣẹlẹ̀ sí wa wa mu'arradun lirridda ti an dinil islam ó wà expose sí kó ṣe rí kúrò nínú ẹ̀sìn islam kó jáde kúrò nínú islam wàlíhàdà ìmáàmù ìṣúnàfà nítorí ẹ̀ jẹ́ pé aṣíwájú àwọn olùdúró dédé jùlọ alkhalil ẹni tí ń ṣe alkhalil tí ń ṣe ọ̀rẹ́ ọlọ́run ọba àyè ọlọ́run ọba ibrahim alayhi salatu wasalam yad'u rabba nítorí ẹ̀ ló fi ń bẹ̀rù ló fi ń pe ọlọ́run ọba ó ń bẹ ọlọ́run ọba ó sọ wípé wàjùnúbẹ̀ni wàbàníyà an na'budu al-asnam ọlọ́run ọba gbé èmi àtàwọn àtọmọ mi gbé wa jìnà sí ká máa sí òsà ànábì Ibrahim ń bẹ lọ́wọ́ bàbẹ́ nígbà tí ànábì Ibrahim tó ń ti bí ọlọ́run bá ti nífẹ̀ẹ́ rẹ̀ tó tí bá ti ń páyà lórí pé bóun ló wọn lọ́wọ́ bá lè pé lóòsè ní fi àdánwò ìmọ̀ sí kẹfì rọ̀ mí náà ọlọ́run àwọn wọ̀nyí sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nu wọ́n sọ wọ́n nù ṣéèkì ni àyà yìí wà nínú suratul Nahli àyà 35-36 ṣéèkì wá ní fahadà khalil eléyìí ni ọ̀rẹ́ ọlọ́wọ́ba ayọ́ ọlọ́wọ́ba anabi Ibrahim alladhi kẹfọ̀rọ̀ àkùnámà bí yẹ́dìdì ẹni tó yẹ pé pẹ̀lú ọwọ́ rẹ̀ báyìí òun pẹ̀lú ọwọ́ rẹ̀ tó já òsà lógun tó ṣe jihad lórí òsà wà úzi àfi wọ́n sì fi ìnira kan lójú ọ̀nà sọlọ́wọ́ báyìí àbí wọ́n fi ẹ fún wa lámàtà lẹ́gbẹ̀ẹ́ wọ́n yìí wọ́n fi ìnira kan gidi gan lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá wà ulqiya fin nar kódà wọ́n jù sínú náà wọ́n ti kéde ẹnìkan a máa fi ń kọ́lẹ́kọ̀ọ́ dẹ́rù ba irú àwa nísìn owó yìí ń eré pálásán eré ọmọdé so gbogbo yẹn kéré gan now ẹ̀rẹ́gbẹ̀ nǹkan lẹ́kọ̀ọ́ nam nam <laughs> ẹ̀rẹ́gbẹ̀ aláwọ̀ bó sànú wa ṣe o ṣe kìí ẹjẹ́gẹ́ ń kí débi tó lápẹẹrẹ bí báyìí ṣe kìí sọ pé wà ó kìí àfi náà wọ́n jù sínú náà yàkọ́ fún alẹ́ anáfìsì tó ń ti gbogbo tó bá pàdé yìí tó ń ti gbogbo gbìyànjú ẹ̀nu ẹ̀sìn ó sì tó ń bẹ̀rù lórí ẹ̀mí ara rẹ̀ ó ń bẹ̀rù báwo lẹ̀sìn òṣèǹ tẹ́gẹ́ni báwo ni kò ṣe ní bàjẹ́ yàkọ́ fún alẹ́ anáfìsì ayọ̀tá dà á ní tọ̀ṣì ó ń bẹ̀rù lórí ẹ̀mí ara rẹ̀ báwo ni òṣè ní kú lójú ọ̀nà tọ̀ṣì ó ń bẹ̀rù ẹ̀ wọ̀yá ẹ̀bùdùl asnam tí ò ní dẹni tí ó mọ̀ sin òsà lè annalẹ́zínà àbàdúhà torí báwọn tí ń sin òòtà náà rèé náà bashar abara bíi tiwa làwọn náà o wa indahum uqul làákàyè ń bẹ fáwọn náà kéde tàyè ní làákàyè tó bá rò pé bóyá nítorí làákàyè ni àwọn náà ní làákàyè lẹ̀rú fi ń bà á pé àwọn èèyàn bí èèyàn bíi tèmi làwọn náà àwọn náà ní làákàyè bẹ́ẹ̀ náà ní làákàyè ọlọ́run irú tó bá wọn ìmọ̀mẹ̀jọ náà ọlọ́run ń bẹ̀rù lórí ara rẹ̀ wàlám tanfa'uhum uquluhum wa idrakatuhum gbogbo làákàyè wọn tí wọ́n ní kò sí wọn láǹfààní kankan o wa tamna'uhum min an ya'budu al-asnama kò sí kọ́ dí wọn kama sin ẹbọ kama sin òsà gbogbo làákàyè wọn tí wọ́n ní. ẹ́ fa ibrahim alayhi salam lamma ra'a kathrata man waqa'u wa futinu bi ibadati al-asnam anabi ibrahim nígbà tó rí ọ̀pọ̀lọpọ̀ tó rí pípọ̀ àwọn tí wọ́n ń kó sínú ẹbọ àwọn tí ọlọ́run bá fi fìtínà kan pẹ̀lú kan máa jọ́sìn fowóta kọ́ fa àlànà sí i ẹ̀rú wa bà lórí ara ẹ̀ náà pé é àwọn èèyàn tó pọ̀ tó báyìí ni wọ́n ń sọnù pé èmi náà báyìí tí mo ti bọ́n bí kíní báyìí kọ́ fa àlànà sí i tí ìyànjẹ máa ń ṣe nìyẹn tí ẹ bá rí àwọn èèyàn tó ń dà gìrìgìrì tẹ̀lé rọ́ ọ wà máa bẹ̀ lórí ara pé ọlọ́run à mo mọ̀ dúpẹ́ fọ́nà mo ṣe ní ṣe sẹ́mi náà sẹ́mi fitna tó dé báwọn eléyìí tó ń dà gìrìgìrì tẹ̀lé rọ́ lẹ́yìn èèyàn bí tí wọ́n mọ̀lẹ́mí náà àbí tó ti wo làákàyè wọn yìí làákàyè wọn kú nígbà tí ọ̀rọ̀ yìí tẹ̀lé bá wọ́n ti dàtẹ̀lé ọ̀rọ̀ lẹ́yìn nítorí nǹkan ayé tó tàn wọ́n jẹ fóònù ṣe ní ṣẹlẹ̀ sí mi bí alùsùn náà ṣe máa ń ṣe nìyẹn náà bàtà nàbí Ibrahim orí báyìí khafa ala nafsihi ó bẹ̀rù lórí ara rẹ̀ fada'a rabbahu an yuthabbitahu ala dini tawhid ó wá bẹ̀ lọ́hùn bá kọ́kọ́ lọ́hùn kó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ lórí ẹ̀sìn tawhid. wa alla yuzigha qalbahu pé kọ́ lọ́hùn bá lè kẹ́ láti má gun orí ẹ̀mí rẹ̀ kúrò lórí ìlànà òdodo ẹ́ kàmá zagha àwùlà ẹgẹ́ báwọn ilé ìṣègùn rí kúrò lórí ìlànà òdodo. sọ́bàbí ìyẹn lè sọ pé wa alla yazigha qalbuhu kẹ́mi rẹ̀ náà sì má gun orí kúrò lórí tẹ́ bá kà ní wa alla yazigha qalbuhu yẹni pé tẹ́mi rẹ̀ máa gun orí kóńbi òdodo tẹ́bá ká ní wàhálà yìí zọ kọ́lbàhù yẹni pé tí ọlọ́run bá máa gun ẹ̀mí kọ́ máa gun orí ẹ̀mí rẹ̀ kóńbi òdodo. ṣùgbọ́n bá kà á pẹ̀lú mọ̀nà sábà wípé ọ̀rọ̀ pé ń bẹ lọ́wọ́ bá ní ń bá bọ̀ á kà pé ọ ń bẹ lọ́wọ́ bá pé àlà yìí zọ kọ́lbàhù kọ́lọ̀ bá kọ́ máa gun ẹ̀mí kọ́ máa gun orí ẹ̀mí rẹ̀ kóńbi ìlànà torí pé abara bíi tiwọn lòun náà wàlúbáṣàrò tó mọnú àìlèṣe fitna sábà ìntàdé ń pè lábara rí àtẹ̀mí balẹ̀ pé fitna ò lè ṣẹlẹ̀ sí o ọlọ́run kó mẹ́jẹ kó bá wa wàlíhàdà káàna nàbíyàn wàlíhàdà muhammadan sallallahu alayhi wa sallam wa huwa akmalu nasi imanan wa akmaluhum tawhidan yakhafu ala nafsihi fayad'u wa yaqul nítorí ẹ̀ lọ́jọ́ pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam gan tó jẹ́ pé òun ló pé jù nínú ẹ̀dá òun ló pé jù nínú àwọn èèyàn ní ìgbàgbọ́ òun ló sì pé jù nínú àwọn èèyàn ní ìwà lórí tawhid òun fún rẹ̀ gẹ́ ń bẹ̀rù lórí ẹ̀mí ara rẹ̀ ẹ́ tóun náà ṣe ń bẹ lọ́wọ́n ba délé tá a máa padà bẹ̀rẹ̀ lórí eléyìí báyìí ní ẹ̀kọ́ tí ti ń bọ̀ insha Allah á bẹ̀rẹ̀ lórí bóyá anábìnrin ṣe ń bẹ̀rù lórí ẹ̀mí ara rẹ̀ àbí tó báwo làwọn ti ní kò lórí ìlànà tawhid ẹ́ làwọn wá ní máa bẹ̀rù lórí ẹ̀mí ara wa làwọn wá ní máa láàní máa bẹ̀rù ẹ̀sìn wa láàní máa páyà lórí bẹ́sìn wa ò ti ní bàjẹ́ ẹ́ sòsí làákàyè làwọn fẹ́ sọ pé níjọ àwọn wọ̀nyí àwọn àmẹ́jọ ọlọ́run báyìí lọ ni àbí kéwú la fẹ́ sọ pé àmọ̀jù wọn lọ ni àbí ìdúró délé la fẹ́ sọ pé àníjù wọn lọ ni àbágbọ́yé àbí ìsìpínisẹ́kò ń látọ̀dọ̀ ọlọ́run ba la fẹ́ sọ pé àníjù wọn lọ ni táwọn ìfẹ̀mí balẹ̀ ẹ̀rí mi gbọ́yé tẹ́nì rẹ̀ wà balẹ̀ bí tòlótòló tọ́sọ̀rọ̀ ẹbí authority tọ́sọ̀rọ̀ ẹbí authority lórí nǹkan tí kò níláárí ẹ̀rí mi gbọ́yé ṣùkọ́nà wà lè kẹ́kọ́ dáhùn kó sànà wa ṣùkọ́nà wà kí ó mọ̀ sọ ẹnì kọ̀ọ̀kan wa nù níparí ọjọ́ kan mú nígbà tí fitna jàbátá yìí nígbà tí wàhálà àyìn tàbẹ̀rẹ̀ sí máa bá jàbátá pò nígbà yẹn tó ń ṣẹlẹ̀ fitna tí mo pè yẹn èdè àwọn ará bí tó ti fẹ́ kó sí yẹn lẹ́nu ni òkọ́nà kó sànù yẹn mo pè yẹn ní fitna o nígbà tá à ń bá jàbátá pò ó lórí pé a nùnú ń pa àwọn èèyàn sí ìtọ́lọ́run la ojú wa fóònù jàbátá rèé wọ́n á sọ fọ́ọ̀mà yìí pé mo ní hì fọ́ọ̀mà yìí máa bẹ lọ́wọ́n ba ìkọ́nà ọba lè kẹ́ ó ní wọ́n ti àwọn ẹbẹ̀ lọ́wọ́ bá kọ́lọ́run tó tó fi wọn mọ̀nà àwọn ò ní sàbátù yìí ẹ̀ àwọn ní ń bọ̀ wọ̀rọ̀ balẹ̀ pẹ̀lú òdodo ló wà mọ́ ní ee ọlọ́run wọ́n mọ̀ yìí ee ọlọ́run níjọ́ náà ìsìbáàtù ní pè mo níjọ́ náà sọ̀rọ̀ ní pè ní ìsìbáàtù sàbáàtù ní wọ́n pè balẹ̀ báyẹn pátápátá lórí ọ̀nà àánú kò yẹ báyìí nìkì ọfẹ́ sọ gbóhùn ní ẹ̀kí ìlú ni wọ́n kọ́ rẹ̀ wá tó bámú nínú Al-Qur'an Al-Karim nínú hadith anabi sallallahu alaihi wasallam so ṣùgbọ́n lọ́wọ́ bò ó ti kó gbọ́ ó sì lè padà gbọ́ lọ́la ṣe bá nífi so pàápàá jùlọ lásìkò yìí tójú àwọn èèyàn ti ń là yìí ojú àwọn èèyàn sá ń là sí ni àfà ojú àwọn èèyàn sá ń là ní àwọn èèyàn sá ń jáde àfọwájá níjọ níjọ béèyàn bá jáde lásìkò tí nítumọ̀ yìí gan ó sì kọ́ padà yẹpẹrẹ ó sì ṣe kọ́ padà wá jáde nígbà tí jáde ò ní níyì mọ́ ọ tètè jáde nígbà tí jáde ní túmọ̀ kó o tètè jáde nígbà tí jáde níyì ó tó di lálẹ́kẹ̀ mọ́ ọ lọ́wọ́ àbá lọ́wọ́ sànú wa o ọlọ́run bá àdékẹ́lá ò ní jẹ́ kí a sọnù lẹ́yìn tọ́lọ́run bá àdékẹ́lá tó ti fi ọ̀nà mọ́ wa ọ̀la ìjọba sọ̀rọ̀ ọlọ́run bá kó tuma sami'tum wa astaghfiru Allaha li wa lakum wa li sa'iri muslimina min kulli dhanbi subhanaka Allahumma wa bihamdika ashhadu an la inshallah one two three four number one. aleykum salaam. Mm àwọn kìrìsìtẹ́nì afẹ́mà afẹ́mà fi kalẹ̀ bí àti ìyá ti pé ìjọba tó dà sí owó lè mú ẹwà nígbà tó ń wájú ọ̀hún ọ̀hún ẹ̀kọ́. ìgbà tí wọ́n sọ ìlú àgbà fún ìlú Now, ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Now, ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni pé àwọn tí wọ́n ń lọ sí Madina tí lọ sí Anabi sallallahu alaihi wa sallam wọ́n láwọn gbọ́ wípé nínú àwọn nǹkan tí àwọn èèyàn lọ́mọ ń ṣe ń bẹ̀ òun náà ni pé wọ́n á lọ mọ́ sálámà sí ànábì sallallahu alaihi wasallam wọ́n á dẹ̀ sàdúrà fún ànábì so pé báwo lélẹ́yìn náà ṣe jẹ́ eléyìí báyìí tọ́ tá a bá sọ̀rọ̀ nípa ìlọ síbi ànábì ní Madina àwọn tí lọ ń pe ànábì ń bẹ̀ la pè lẹ́bọ̀ ziyarọ̀ mẹ́ta ló pín sí à ń pè ká ní àziyarọ̀ tuntun níyà iṣẹ́ àbẹ̀wò sàárẹ̀ ilé ìtọ́ súnnà mu à ń pèkà ní àzíyárọ̀tú albidaiya ziyárọ̀ iṣẹ́ àbẹ̀wò sàárì tó jẹ́ pé bídà ni à ń pẹ̀lẹ̀ kẹta ní àzíyárọ̀tú ṣèkíyà iṣẹ́ àbẹ̀wò sàárì tó jẹ́ pé ẹ̀bọ ni tá a bá ṣe àbẹ̀wò sàárì nítorí pé a fẹ́ ti ṣe wá àfikẹ́ ní ara wa pé hé ọlọ́run àwọn wọ̀nyí tán wà nù tán wà nù lẹ̀ báyìí àwọn náà ti wà lókè yẹpẹ̀ bíi tèmi náà báyìí rí arábìnrin ní kuntu nahaytukum an ziyarati al-quburi walakin fazuruha yudhakirukum al-akhirah arábìnrin èmi ni mo ti kọ̀ fún yín tẹ́lẹ̀ pé ẹ má máa ṣe àbẹ̀wò sàárè ṣùgbọ́n sì ẹ máa ṣe yọ máa ra yín létí al-qiyama nínú ìwáyà yudhakirukum al-maut yọ máa ra yín létí ikú so sẹ́mi pé yìí máa lọ ṣe àbẹ̀wò sàárè nítorí ká lè ba àrántí ikú sẹ́mi pé yìí ń wòye ṣẹbọ tún náà ni káwá débẹ̀ rí ká ṣàdúrà fáwọn tó wà nù sàárè ká bẹ àwọn ni wọ́n nídìí àdúrà wa a gbọ́dọ̀ bẹ lọ́hùn a gbọ́dọ̀ pè wọ́n bẹ́ẹ̀ bá yìí pè wọ́n ẹ̀bọ ló ṣe ṣùgbọ́n tó tàdúrà fún wọn tó ká lọ sí ìdísàrí ànẹ́bì ká tàdúrà fún ànẹ́bì ká sálámù sára ká tàdúrà fún eré ìbá tó nà mọ́ tó wáyé pé èèyàn lọ sí ìdísàrí ànẹ́bì láì ní ní màdínà láti ṣe lè kò sí kan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n mo lọ sí ìdísàrí ànẹ́bì láti lọ bẹ lọ́hùn níbẹ̀ ọlọ́hun ni mo lọ ẹbọn gẹ́gẹ́ mo sọ ó ní ọlọ bẹ lọ́hùn bẹ́ẹ̀ kéjẹ́ kọ́ lọ pé ànẹ́bì ọlọ́hun lọ bẹ dídá àníyẹn ziyarọ̀ dídá àníyẹn tí mo fẹ́ lọ bẹ̀rẹ̀ kí ló dé tó pé ànábì mo ń sin síbẹ̀ àyè àlùbáríkà yìí gbàdúrà ní tó pé ẹni tó ń sin síbẹ̀ rí ẹni ọlọ́run dídá àníyẹ ta ló sọ fún ọ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta onítẹ̀bọ mo lọ sí di sàárẹ̀ ànábì wàá rèé mo wá lọ ń pe ànábì ah ànábì wọlọ́run wá síwájú ẹ̀dá mo wá bá ọ wá bá ọ ah àǹfààní tí mo ní yìí ó ti pẹ́ ọgbọ̀n ọdún rèé tí mo ti lọ́kọ ìrìn wọ́n ah, ti léyìn ẹ̀kẹ́ ìsun fún wọlé rẹ̀ kọ́ kọ́mọ́ rẹ̀ ní padà ah, ẹbọ nù ọwọ́ bẹ̀rẹ̀ sí máa pe ànábì bẹ̀rẹ̀ sí máa pe nùwọ̀ so ẹbọ nìyẹn tí ẹ bá ti lọ sí ìsàrà ànábì tí ń dájú pípé kọ ànábì sallallahu alaihi wasallam àbọ̀ lọ sí ìsàrà ànábì ọwọ́ lọ ń forí kanlẹ̀ fún ànábì níbi sàárè yẹn àbọ̀ lọ sí ibi sàárè ọwọ́ lọ ń pẹran fún ànábì níbi sàárè ànábì àwọn ìjọba Saudi ò ní gbà fún ọkọ̀ ṣe gbogbo yóò náà o ni àwọn ọlọ́pàá ọ̀rọ̀ ni ẹ́ tó bá ti pẹ́ jù gan wọ́n léyìn dànù bí wọ́n máa léyìn bí ẹran tó máa tì yín ni ọlọ́run jẹ́ káwa náà nílò àwọn tí wọ́n máa bá wa mójútó àwọn sáré ilẹ̀ yìí báwọn àwọn ọlọ́pàá tí wọ́n lọ máa dúró síbi àwọn sáré tó máa tì yín dànù èèyàn aláìgbọ́rọ̀ tó máa tì yín dànù bẹ́ẹ̀ ẹ̀rọ bá lè forí gúnlẹ̀ nínú yóò forí gúnlẹ̀ tó yé báyìí sọ so kí láyé fàyọ̀ ń bẹ̀ ni pé ìmọ̀ lọ síbi sàárẹ̀ ànábì láti lọ máa pe ànábì láti máa darí pé kọ ànábì àbí láti máa pe ẹran fún àbí láti lọ máa forí kalẹ̀ fún èyí ò ní apèlẹ́bọ so ó dẹ̀ wà nínú àwọn tí máa ń lọ síbẹ̀ nínú àwọn alálàájì ilẹ̀ tó yẹ pé ìdáná lọ máa ń ṣe nìyẹn pẹ̀lú àni ìṣòwò kọ́nà ọ̀bà kọ́nà àwọn kó sànù àkóso àkóńbẹ nam padà pé ẹfẹ́ fọ ẹfẹ́ fi ṣàfikún ẹ mo ti mọ̀ padà pé nam nam. Hmm lábẹ́ kò ní gbà. Naam ah, wọ́n ní tẹ́yìn bá lọ sí ibi sàárè pẹ̀lú àníyàn yìí pé tí n bá débi sàárè yìí rèé àdúrà tí mo fẹ́ ṣe yóò lè gbà kò síbi tí mo ti lè ṣe é tádùá yìí ti lè gbà ju kí n ṣe ń bi sàárè yìí lọ so tí n bá dẹ̀ ṣe ń bẹ̀ ni ó jẹ́ kó rí bí wọ́n ṣe ní kó rí ó pín sọ́nà méjì tó bá gbà yí pé sàárè òun gangan àtẹ̀ntọ́ wa nu sàárè òun gangan ni ó mú kádùá òun gbà àbóhùn ni ó gbàdúrà òun tó bá yẹ pé àdìjọ́ kan yẹn ló gbé lọ bẹ̀ ẹ̀bọ̀ nìyẹn tó bá gbà yí pé ààyè yìí là tó ibẹ̀ làdúrà ni ó ti gbà nítorí pé àyè àlùbáríkà ni tó àdúrà tó ti gòkè ń bẹ̀ dídá nìyẹn èèyàn ò dépò ẹbọ tó gbà fọlọ́wọ́n ba náà ni ó gbàdúrà yẹn ṣùgbọ́n ààyè yẹn lọ́wọ́n ba àlekí ó ti gbàdúrà wọn so dídá yẹn bí ó jẹjẹ pé lè tó gbópọn torí káwọn dídá náà tún gbópọn jura wọn lọ kódà láwọn dídá sì sọ̀rọ̀ ìdí kèfèrí àwọn olùmọ̀jọ́ gbọ́dọ̀ pé nínú àwọn dídá sì sọ̀rọ̀ ìdí kèfèrí aláwọn sọ̀rọ̀ ìrẹ̀ aláwọn ṣàbáyé nílẹ̀ yìí ṣèyí báyìí nìsín alimami ta'ala wọn sàlàyé so a a alimam alwabọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àfa súnmọ́ náà wọ́n sàlàyé lórí ilé ìgbà yìí náà ṣé báyìí sì ń so ọ̀nà méjèèjì tí ó lè pín sí nìyẹn ṣé báyìí sì wọ́n lọ́wọ́ àìdá. náà mẹ́rẹ̀ kejì léèrè wọn ni pé wọ́n ní tẹ̀yìn bá jíjú tí ń ṣàdúrà wọ́n ní pé kò ṣe kọ́sì àwọn kèfèrí àwọn kírísítẹ̀nì bẹ́ẹ̀ ni ó ṣe kọ́sì wọn kò sí ìlànà ìbẹ́ lọ́wọ́ba kéèyàn kéèyàn máa a níbi gbogbo ẹnikẹ́ni tó bá ti kọ́ sí àwọn ìjọ kan ó ti dàbí wọn nìyẹn ó ti dára wọn nìyẹn ó ti wà nínú wọn nìyẹn so ó dìbẹ́ẹ̀ lórí ọ̀nà tó bá gbà kọ́ sí wọn ṣé bá nìyẹn so àtàṣàbùhù ń gbà mí ìwé lè mí kófòrò àtàṣàbùhù gbà mí ìwé lè má mí kófòrò irú dídí jú nìsín kò ní mí kófòrò dídá ni ṣé bá nìyẹn ó sì tàṣàbáhà pẹ̀lú wọn lábalábẹ̀ yẹn ó yẹn pé ó sí wọn jẹ ó kọ́ sí wọn lábala ìdìbẹ̀ yẹn kò yé bá nìyẹn so ìlànà kò sí ìlànà àdùsùnmùnà kò sí ìlànà Islam kí ẹ máa ṣe kí ẹ máa díjú ṣe àdúrà so ẹlẹ́kẹta so kìí ṣe ah, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó yẹ sí pé ah, ah, ọ̀rọ̀ ìdárọ̀ ni tí bá ní tòtò inṣàlọ tí àwọn elétò tí wọ́n máa gbé ìyẹn yẹ̀wò báwo ni nǹkan yẹn báwo ni àtúnṣe ó ṣe bá inṣàlọ. naam number two aleykum salaam. naam. naam. okay.

ṣẹ̀rí àti gbé kalẹ̀ yìí tí ó fi tún ọ̀rọ̀ wọn ṣe síbà ní. ó ti lékún. Hmm. Hmm, wọ́n dìde pẹ̀lú ẹ̀ náà ni àwọn ti mọ̀ níta wọn àwọn ni ò. àà ìsọkúsọ ni wọ́n sọ ìsọkúsọ ni wọ́n sọ sọ̀rọ̀ eléyìí tí mo sọ fún yín wọn òun ni ó lẹ́rìí ẹ̀rí gbọ́ yé òun ló lẹ́rìí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó dẹ̀ wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn àkọ́ ha kò yí báyìí so àwọn yóò kàn ṣe agídí lásán ni agídí ti kọ́ lẹ́sìn náà nọ́mbà tírì. wa alaikum salam. Tí àwọn ìlànà ìjọba bóyá gàtẹ̀ wọn ni wọ́n wà láti ẹ̀jẹ̀ rẹ̀ yẹn ṣé ìjẹ́ gẹ́gẹ́ orúkọ lásán yìí ẹ̀wọ̀n ni àti ní jíjẹ́ àti àwọn ọmọ ní háì ní ọdún yóò nà jíjà náà zori kan zori ó ní ṣe pẹ̀lú àwọn àdìsíwánù mùsùlùmù wọ́n ní sí àwọn àdìsíwánù mùsùlùmù nìyí wọ́n ní ṣe abẹ́ wọn sínú àgbọ́yé wọn sínú àwọn èèyàn wọn sínú àwọn tó wà ní ẹgbẹ́ wọn náà làwọn alḥarafiyun ẹ́ àwọn alḥarafiyun àwọn tó máa ní àwọn ní movement èyí bá nìkan so àti àwọn aljihadiyun so tó ń láwọn ti jihad káàkiri àgbáyé káàkiri lónìí kò yẹ nìkan àwọn àkàbù tẹ̀síọ̀rọ̀t so àwọn tí wọ́n láwọn ń tọ́ka máa ju bọ́ọ̀bù káàkiri àgbáyé tó máa ṣe sára àwọn àdìsíwá mùsùlùmí náà ni wọ́n wà bákan náà rí sí ara àwọn TNC àwọn tàbọ́mùnú rí àwọn tààwùnú rí gbúrú àwọn báwọn báwọn báwọn náà àwọn NSS náà sára àwọn àdìsíwá mùsùlùmí náà ni gbogbo àwọn ilé náà wà so tó bá jẹ́ pé ara wọn ni bẹ́ẹ̀ ni náà ti kọ́ dáhùn bí ara wọn ni gbogbo àwọn yẹn wà lábẹ́ ọ̀nbrẹ́là àwọn àdìsíwá mùsùlùmí ni wọ́n wà àdìsíwá mùsùlùmí ni ẹgbẹ́ so kódà rè nínú àwọn àdìsíwájú mùsùlùmí ẹ rí sufi lára wọn lára wọn náà ni ẹ sì lè rẹ sufi mi tí ò ní jẹ ìfowani tí wọn bá wọn ṣe ṣùgbọ́n gbogbo sufi tó bá fẹ́ bá ìfowani ṣe ìfowani ó gbà yí pé ó lè bá wọn ṣe tí ó sì máa wà lórí ìpìlẹ̀ sufi rẹ̀ tí ó sì lè tún kankan ẹni kankan sì gbọ́dọ̀ tako torí tẹ bá ń tako ẹ fẹ́ pín àlùmọ́ nù hmm? ẹ fẹ́ pín àlùmọ́ pín àlùmọ́ yìí náà ni wàhálà ti wọn àwọn sì fẹ́ kó àlùmọ́ àti wèrè àtàkùn àlùmọ́ jọ náà kódà kéèyàn jẹ́ ṣíáyí ẹni tó wà lórí ìlànà ṣíà ó lè bọ́ ó lè ó lè kórí bọ́ abẹ́ àdìsíwájú sí inú tí ó sì máa jẹ́ ṣíà rẹ̀ lọ tí ó sì máa jẹ́ ara wọn kódà kéèyàn jẹ́ nasarani christian kéèyàn jẹ́ yahudi tó bá lóun fẹ́ darapọ̀ má àdìsíwájú sí mú tí ó sì máa bá christianity rẹ̀ lọ tí ó máa bá yahudi yà rẹ̀ lọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ẹ̀sìn ọ̀nà sáà máa ń bẹ dáadáa ni o kò sí tí ò sí èméjì mẹ́ẹ̀ kódà ń bẹ nú àwọn mórísìdù wọn nú àwọn mórísìdù àwọn olórí wọn so inshallah yìí ti ráyè láti take care ikhwan muslim lórí topic yìí àti ìpadà bọ́ wa bẹ́ẹ̀ oníbi tá a ti yanjú àwọn yẹn tá a padà take one topic tí gbogbo wa ó rí two picture wa ikhwan muslim mọ́ àbúrò àwọn tmc ò fi pamọ́ fún ikhwan làwọn wallahi wọn fi pamọ́ wọn fi pamọ́ rárá o ẹ wọn ń gbé jáde ń sìn dáadáa sára wọn tó bá ń mọ lọ kàn tàbí tó bá kàn defend irọ́ fẹ́ defend irọ́ ikhwan ni wọn ó clear kò yẹ báyìí nìyí náà wọn wá ní ṣé tábàjọ pé ní àwọn àdìfúwà mùsùlùmí ní bídà ni wọ́n rí ṣé orúkọ yìí gangan ni à ń pè ní bídà ni àbí manhajù wọn manhajù wọn ni ṣẹ́rí orúkọ àdìfúwà mùsùlùmí orúkọ tó dáa ni kí wọ́n ń pè bẹ́ẹ̀ muslim brotherhood al-ikhwan àwọn ọmọ ẹ̀yà al-muslimun tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ wo ara ọmọ ẹ̀yà mùsùlùmí ni wá ṣùgbọ́n orúkọ yẹn àwọn tí wọ́n ń lo orúkọ yẹn àti manhajú àwọn ẹgbẹ́ tí wọ́n ń lò ó ní dídá tọ́ba lọ pàdé ẹ̀kọ́ wánú mùsùlùmí tí a ká máa ń sọ fún akẹ́yẹ orúkọ tó dáa ló kọ gbogbo àná làmà kó orúkọ tó dáa ni ṣùgbọ́n àwọn tí ń lò àmà kó ní ni wọ́n ṣé báyìí kò ni wọ́n tí wọ́n ní manhaju afẹ́gbàjọba tí wọ́n ní manhaju kí ni o afẹ́gbàjọba àti kẹfọ́rọ̀ mùsùlùmí àti ìmọ̀yá ẹ̀sìn ìmọ̀ ti tẹ̀míyẹ̀ tọ́wọ́ yẹn pè ní tẹ̀míyẹ̀ tọ́wọ́ yẹn pè ní nítorí pé ẹfẹ́ sọ́jà ẹfẹ́ sọlọ́pàá àbí pé pẹ́fẹ́ ṣiṣẹ́ lọ́fíìsì ẹ lè kí ni kọ́ọ̀bù ìsbáàlù kò mẹ́ni kankan ṣe bá bá kiri náà ṣe ìsbáàlù lẹ́nu wa lọ́hùn ẹ ìbòjú yóò kó fàṣẹyìn bẹ́sìn àwọn obìnrin ò ní ní lọ síwájú ẹtí ọ̀nà sáà gbogbo àwọn orí tó dọ̀tí tó dọ̀tí burúkú burúkú yìí ní bẹ ní orí wọn nítorí pé kí ni tá a bá ń ṣe gbòyàn rè à ní ní kìláfà àkìláfà tó rọ́ sídà kìláfà tó ìsìlámì yà tá à ń wá ẹ ìsìlámì kẹ ẹ kálífì àní ah, rí kò yẹ báyìí nìkan so àwọn wọn yẹn àwọn àdìsíwájú mùsùlùmí yẹn méjì ni wọ́n rí àwọn kan bẹ wọ́n pè ní albannaiyun àwọn kan bẹ wọ́n pè ní alkutubiyun kódà ká sọ mẹ́ta ni wọ́n àwọn kan bẹ wọ́n pè ní asururiyun ó jẹ́ pé àwọn asururiyun yẹn náà rí àwọn náà kutubiyun ni wọ́n sẹ̀sẹ̀ ọ̀dọ̀ sáà máa ń sìn àwọn kan tó máa ń fi àfídà díẹ̀ díẹ̀ fáwọn sọ̀rọ̀ àfídà wọn fi ń tàwọn èèyàn nítorí àwùjọ bí táwọn ti dìde torí Muhammad surur ìyẹn sáwọ́dí ló gbé púpọ̀ ó sì mọ̀ pé tóun lè fi tàwọn èèyàn fi tu àwọn ẹlẹ́ni pé kóun gbà pé dà síwájú ẹ̀rí mi gbọ́ yé so àwọn albanna ìyíw àwọn gbà yí pé tẹ bá fẹ́ gba ìjọba ẹ gbà látara tẹ wọ bí òṣèlú ẹ̀yin lẹ́nu dá political party lẹ̀ tẹ bá gbà rẹ bẹ́ẹ̀ ẹ vote ẹ wọlé tẹ bá gbà rẹ bá ti wọlé rè ẹ gbà bẹ̀ lọ ajá ti government eléyìí ni lànà àwọn albanna ìyíw tó fi jẹ́ pé Al-Hassan Al-Banna náà ní political party gbà tó wà ní ayé àbí àwọn àtúntò ìyíw làwọn ní ẹ síná fún wọn ẹ ṣe kí ẹ̀sí iná fún wọn tààrà àyẹ̀yẹ̀ ń jẹ́bà wọn ní báyìí nìsín àwọn àtòkùnlé yìí ni àwọn òrí báyìí ṣeré o a sì iná fúnra wa ni o àwọn àgbàna yìí ni náà gba síná wọlé o kò yí báyìí so ṣùgbọ́n yóò ní stéèjì káwọn tó síná ṣùgbọ́n nípìnlẹ̀ làwọn àtòkùnlé yìí ni ó ti síná ti wọn so àwọn àtòkùnlé yìí bákan náà ni wọn sáwọn ìfúwàn mùsùlùmí rí ṣé báyìí nìsín so ìlú tó bá wà jílù yẹn bá ṣe rí ní ó ti nígbà míì ló máa ń túmọ̀ manhaj tí wọ́n lò ẹ̀jọ́ ìlú sáwọn ìsìn àti bó ń ṣe bá wọn yàn lò ìgbà míì rèé kódà ilé rí ẹlòmíì tó wáyé pé kútúbí ni ṣùgbọ́n tó bá dé ìlú kan tó rí pé òun ò lè rí manhaj kútúbí yà lòdì báyìí kóun rọ wọn mu yóò lò sí ti àṣàbí bá nàgbà tẹ pé lórí wọn náà tó bá dé bomi tó bá yẹ pé kùtùbíyà lọ gbogbo ọba gbẹdẹ di irú iraq yẹn kùtùbíyà ni ó lò ọba jẹ di irú súríà yẹn àá kùtùbíyà yẹn ká gbé bàtàrà òun yọ̀nà ló ń bẹ so wọ́n máa ń so wọ́n máa ń wúrú àwùjọ kọ̀ọ̀kan tọ́mọdé àwùjọ tó ti pé àkídà ni ó ń ló ń tán kan bẹ́ẹ̀ wọ́n lò títí sòrò rí ya pé àkídà lẹ́yìn dẹ́gbọ́ àbí ìdí àkídà wọn láti wá mú yín wọ́n wọlé sí lára ẹ̀ kẹ́mọ́ lọ hálì kan wọ́n mọ̀ sàrà kẹ́dà wọ́n kà wọ́n pa lẹ́yìn máa ń jọ́ kan ni wọ́n máa ti bọ̀ fún yín dẹ̀dẹ̀ díẹ̀ àfà yọ máa wọlé sí lára máa gbé jẹ ẹ máa gbé jẹ tẹ́ bá ti gbádùn wọn tán tẹ́ ganú lẹ̀ báyìí tán wọlé sí lára báyìí àfà wọ́n pa lẹ́yìn máa ń ní ó di jùwà nínú àwọn àrẹ̀kọ́wà alaikum salam tó lọ́kọ̀ọ́ta. Hmm. ìran ìyàwọlé o ìyàn rántí yóò padà lẹ́sẹ̀kẹsẹ̀ tí èèyàn kí ọmọ sáàbí so àti èèyàn bá ti rántí sọ̀rọ̀ pé èèyàn rántí nísìnyí rèé ntẹ́yìn bá ti lè gbàgbé èèyàn sì rántí pé mo lè ṣe nǹkan ìrè sọ̀nà ọ̀bùn ni mo fún yàn tẹ́yìn bá wá lè rántí kò yẹ báyìí nígbà wáyé pé ó ti pẹ́ yóò tún yẹ kí ló di tí ò bá sì pẹ́ yóò tún yóò mú ọ̀rọ̀ káàkan wá yóò wá ṣe bàbí ní ẹ̀yìn rẹ̀ ó ṣe báyìí. àwọn ọ̀rẹ́ àwọn alẹ́ lọ́rẹ́ àjọ̀dún ọmọ ní káwọn bá jáde pẹ̀lú àti jáde tó bá hmm. lè wọ́n wá lójú tó dé ìrọ̀lẹ́ jáde. làwọn ní nínú àwọn ilẹ̀ tí ẹ. Wọ́n máa kànga. <coughs> Ok. Sọ́ra àwọn gbá burú sínú kànga àbí? Hmm. ok na yẹn náà papọ̀ ó jọra wọn wọ́n ní ìlú táwọn olóró wà wọ́n sọ fún yàn pé a fẹ́ ti má jáde o torí bá jáde tó o bọ́ bá ní bùkátà sí àtijáde jáde kò sí nǹkan tẹ́lá àwọn olóró yẹn irọ́ náà máa ń pa àwọn gẹ́gẹ́ yóò tètè sá fún yẹn ní ìkẹta ni ẹjẹ́ yìí ń sọ fún yín èmi ti jáde pàdé orò rí wàláhì mo sọ́nà bàbá mo ti jáde pàdé kò sí ìkẹta so gbogbo ẹbọ wọ́n ti ń gbé àyíwò wàláhì wọ́n ti gbé mo sì wá wájú ìta báyìí ìbálà yìí wo nǹkan kan àwọn ti wá wọ́n ti wọ́n kéde pé tí wọ́n ti lé àwọn yẹn wọlé ó ti lé àwọn yẹn ti èmi sì wá wájú ìta níjọ́ ìgbésà jókòó pé èmi ò ní wọlé sẹ́ ó lé mi lọ ó tún padà wá afáwọn onílọ náà mi ní èmi ń lọ sẹ́ ó rò pé ń wọlé mo sì dúró dáadáa àwọn náà ò ti wọ́ pé ó gbé ó gbé bá mi mo wò ó wàhálà mo wò nǹkan kan ò sí ní ìrà yìí tó nǹkan kan ò sí ní kódà ìjọ kan rèé níjọ́ tó fẹ́ tó fẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ kan báyìí iwájú ìta rẹ̀ báyìí ní ṣọ́ọ̀pù mi wà iwájú ìta báyìí mo sì dúró títí títí tó fi ṣe tán báyìí tó fi gbé tó bá wọlé kí sáré lè lè rọ́ mi èsì nǹkan kan àwọn ilẹ̀ tara wa tẹ́wárí tó ní títí kànga òun náà kódà kéèyàn máa ń ní bùkátà sí àti sí kànga kéèyàn sáré tètè lọ kọ́kọ́ sí ẹ tètè lọ sí nítorí ọlọ́run ẹ sì ni òkè sàṣejù o kèé ti àṣejù àti déédéé ni pé wọ́n ní ká ẹ̀rọ ìdára lè ẹ̀rí kẹ̀ǹgà tó rẹ̀ dé ń kọ́ tó ẹ lọ sí tó dàkẹ́ má ní bùkátà sí àti tí kẹ̀ǹgà ẹ ní bùkátà sí àti tí kẹ̀ǹgà o ẹ lọ sí sẹ́yìn bá lè láti bọ́tàn bẹ́ẹ̀ pé hey wọ́n ní káwọn ẹni tó bá kọ́ sí kẹ̀ǹgà tí wọ́n náà ti lè gbà wọ́ bẹ́ẹ̀ wàlá ẹ̀bọ ni o ẹ lọ sí dáadáa ṣe bá ìjọ kò sí kankan tí ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn yẹn ìhàlẹ̀ lásán ni ẹ̀rọ lásán ni ṣùgbọ́n náà bá fẹ́ràn kí ó mú nǹkan fún wa dé subhanaka alhamdulilayi ashhadu an la ilaha